bíbélì pẹ̀lú olúwa ohun gbogbo ní ṣíṣe with God all things are possible láti wá bọ́ wọ àjàgà ìṣùgbọ́nsẹ̀ wọnú ògo ètò tó ń tú òǹdè sílẹ̀ alẹ́ ọjọ́ kan níwájú olúwa ní ká ẹ tẹ́tí sí gbogbo ọjọ́ wednesday wákàtí kan gbáko láago mẹ́sàn-án alẹ́ dàgọ́ mẹ́wàá lórí ìkànnì brc one oh nine point two fm lẹ́ẹ̀tì máa gbọ́ ètò alẹ́ ọjọ́ kan níwájú olúwa tẹ́ ó sì máa ṣe alábàápàdé àwọn ìránṣẹ́ ọlọ́run alàyè pẹ̀lú ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run nínú bíbélì tó fi mú ìtọ́nisọ́nà lórí ìgbésí ayé tí ìdè yóò sì máa jábí mọ́nà wá alẹ́ ọjọ́ kan níwájú olúwa rẹ̀mí kẹ́hìndé taiwo ètò lọ́tọ́kùn ètò ìkànnì BRZ one oh nine point two FM láti máa gbọ́ lọ́làlẹ̀ Wednesday alẹ́ ọjọ́ kan níwájú Olúwa ètò ní ẹ máa tẹ́tí sí i. bẹ́ẹ̀ ni o ètò ni ẹ máa tẹ́tí sí ọmọ méjì ló ń kí gbogbo yín o ẹ̀gbẹ́ nìkan ọmọ atúnraṣe bí ẹyẹlé ló ń kí gbogbo yín o n ó sì kí gbogbo yín lọ kọ̀ọ̀kan ọmọ méjì ló ń kí gbogbo ilé ẹ gbọ́ ẹ kú ilé ẹ kú kalẹ̀ ẹ káàbọ̀ èmi Rẹ̀mí Kẹ́hìndé Kẹ́hìndé Táíwò ni olóòtú àti olùdarí ètò alẹ́ ọjọ́ kan mo kí yín síwájú Elédùmarè mo kí yín síwájú ojúbọ àdúrà mo kí gbogbo ọmọ adúláwọ̀ gbogbo ọmọ káàrọ̀ jìrì àti ọmọ káàrọ̀ jìbì nílé lóko lódò àti lẹ́yìn odi níbi gbogbo tẹ́ wà ẹ̀yin àti olùgbé ètò yìí mo kí yín síwájú ọlọ́run alààyè mo kì í síwájú ojúbọ àdúrà mo ní alẹ́ ọjọ́ kan tẹ́nìkan ò ní gbàgbé ní alẹ́ ta tó jọ ń wò yìí èmi ni èmi ọmọ méjì kẹ́hìndé kẹ́hìndé táíwò rẹ̀mí kẹ́hìndé táíwò tó fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tira wọn ni ọmọ atún àṣebíẹyẹ ilé àfijọ ọkùnrin tí fi góòlù fọwọ́ ẹ gbọ́ mo kì í síwájú Elédùmarè obìnrin mẹ́ta ló ń ké sí yín alẹ́ ọjọ́ kan tẹ́nìkan ò ní gbàgbé ètò yín ètò wa ètò tẹ́ ń wò lọ lọ́wọ́lọ́wọ́ yìí tàbí tẹ́ ń tẹ́tí sí lọ́wọ́lọ́wọ́ yìí ètò àdúrà ni ìdánilẹ́kọ̀ọ́ ni àti ètò tó jẹ́ pé à ń ṣe ní àdàlù èdè modern yoruba language ni ètò tẹ́ ń bá mi wò lọ láti gbọ̀ngàn iléeṣẹ́ wa ní PRZ one oh nine point two London ní ìlú òyìnbó ní láti ìkànnì ìyá àti àgbàgbé ni mo ti ń ké sí yín níbi tí ibú omi ti pe ibú omi tí irin sì ti ń lọ irin ni mo ké sẹ́ni kankan ní orúkọ Jésù pé àsìkò àdúrà rèé tó kó tó di pa tó máa bẹ́ ètò ìlọ́mú ní kí sáré ṣe ìkéde ráńpẹ́ pé tẹ́ bá fẹ́ gbọ́ lọ́kọ̀ ọ̀jọ̀kan oríṣiríṣi tá a ti ṣe lórí ètò yìí oníbìkan tá a fi máa ń há sí àwọn máa ń fi pamọ́ síbẹ̀ fún àǹfààní ní tí ó bá rí gbọ́ láti lè lọ tẹ́tí sí i lóòrèkóòrè eh, iléeṣẹ́ yìí à ń pè ní www dot ẹ soundcloud com tẹ́ bá ti dórí ẹ̀ tẹ́ bá ti lẹ́yìn wá PRZFM one oh nine point two ẹ̀rù ọlọ́kanjọ̀kan tí ó jáde tẹ́ bá ti tẹ alẹ́ ọjọ́ kan rẹ̀mí kẹ́hìndé taiwo pàápàá jùlọ tẹ́ bá mọ àkọlé yìí tí ẹ̀ ń wá ẹ̀rí oríṣiríṣi àti ọlọ́kanjọ̀kan ti ṣe ló wà lórí àgbàgbé yìí tẹ́ bá sì fẹ́ bá wa dá sí ètò yìí tàbí fẹ́ gbà wá nímọ̀ràn ẹ lè kọ̀wé sí iléeṣẹ́ wa ẹ lè kọ̀wé ránṣẹ́ sí wa ní alẹ́ ọjọ́ kan ẹ bá ń sọ pé alẹ́ ọjọ́ kan lápapọ̀ tó wọn ní lọ́wọ́ kéékèèké alẹ́ ọjọ́ kan at przfm.com alẹ́ ọjọ́ kan at przfm.com tó mo kí n síwájú elédùnmarè mo lè ní ó kọ yọyọ ní orúkọ Jésù ẹ kalẹ̀ tó ètò tó wà níwájú wa pàtó àti ọ̀gọ̀ngọ̀ bíi tá à ń lọ lé ni hmm, téńté tún ni o téńté ni téńté iná la ìwà part five ẹ bá ń sọ bẹ́ẹ̀ ẹ téńté part five the edge part five ó ní ètí àkọlé ètí àfẹ́ṣe àti wípé ó kà wípé ẹ bá ń sọ pé and you shall give some of your authority or ibomi, ibòmíì some of your honor to him and that all the congregation of the children of Israel may be obedient táwa lẹni náà wọ́n ní ó fún ẹni yìí ní àṣẹ tàbí ó fún níyì lára àwọn èyí to o ní wọ́n ní o gbọ́dọ̀ fún kí gbogbo àwọn ọmọ eh, Jacob uh, àwọn ọmọ ilé Israeli kan lè bá a bọ̀wọ̀ fún ẹni tá à sọ ìtawà lẹni alẹ́ àkànlé ni ẹ bá ń sọ fún ẹnìkan bá ń gbà numbers twenty seven twenty ọlọ́run di adébẹ̀ lágbára ọlọ́run àlàyé nítorí náà bẹ́ẹ̀ ti gbọ́ mi eré ń bẹ lẹ́sẹ̀ mi ẹgbọ́ ijó ń bẹ lẹ́sẹ̀ mi ni ọ̀rọ̀ máa wé gèlè ni ni ó máa sáré felefele ní alẹ́ tàjọ wò yìí torí náà pàtó àti ọgọ́gán tíbi tá à ń lọ ní numbers twenty seven verse twenty ọlọ́run fún wa ṣe ní orúkọ jésù táwa lẹ́ni ọ̀hún àti pé kí ló fà á tí ó fi wá rí bẹ́ẹ̀ tí irú àwọn ohun ìfijáde nínú igbó aginjù pẹ̀lú àwọn ọmọ Jacob ní alẹ́ ọjọ́ kan tó mú akínyìn mo ní alẹ́ ọjọ́ kan tá a jọ ń wò lọ alẹ́ rìwọ́ọ̀dù ní ẹgbọ́ alẹ́ ọjọ́ àpínlẹ̀ alẹ́ ọjọ́ kan tọ́lọ́ ránṣẹ́ sí péyàn kan ni alẹ́ ọjọ́ kan tá a jọ ń wò hmm, sẹ́ńsọ̀ ẹgbọ́ alẹ́ ọjọ́ ìbò ni a tó ní igbó aginjù alẹ́ ọjọ́ kan tí àwọn jọ ń wọlé òfúpadà ní Israeli torí pé àwọn ọmọ ènìyàn kan fọhùn àní alẹ́ ọjọ́ kan àwọn ọmọbìnrin márùn kan tọrùn ò gbàgbé lọ kóòtù ni wọ́n lọ àgọ́ àjọ níwájú olúwa wọ́n lọ ru ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ní alẹ́ tàjọ ń wò lọ yìí alẹ́ ọjọ́ àpíìlì ni ẹgbọ́ tẹ́nìkan sọ tiẹ̀ náà fọlọ́run tí ó lọ sí kóòtù ọ̀run tí ó pe gbogbo ohun tí gbogbo ohun tó bá ń jọ lẹ́nu tí ó pè síwájú olúwa àwọn ẹjọ́ kò tẹ́mi lọ́rùn bẹ́ẹ̀ gẹ́lẹ́ ní alẹ́ Elédùmarè ṣùgbọ́n ká tó máa bí ètò yìí lọ ẹgbẹ́ nìkan ti bẹ̀ wọ́n ẹ jẹ́ ká jọ tẹríba níwájú Olúwa ibikíbi tẹ bá wà gbogbo ká jọ fi ògo fún Ọlọ́run pé Olúwa Ọlọ́run ìyanu wọn agbọpẹ wa ẹ sáré bá ń ṣe nílé gbogbo lọ́nà gbogbo ni o gbogbo ẹ̀dá gbogbo gbogbo ènìyàn gbogbo tí gbóhùn mi gbogbo ọmọ káàró jìrì tó ń gbóhùn tí mò ń sọ yìí ni kó fọwọ́ gbá àyà kó tó fọwọ́ gbá orí pé ẹlẹ́dàá mi tó o ṣé mi náà wà lára wọn ẹ tètè bá ń sọ fọ́lọ́run pé olúwa mo wà lára wọn ni olúwa wá jẹ́ kí ọ̀run ó ṣe kẹ́ èrè ọ̀run ó ṣẹ́ nílé wa a ṣètò nílé gbogbo ní ẹ̀dẹ̀ gbogbo gbogbo ibi tẹ́ bá ti ń gbọ́ mi gbogbo ẹni bá ń gbóhùn mi lọ́wọ́lọ́wọ́ ẹja jọ ṣì níwájú Elédùmarè nílé gbogbo lọ́nà gbogbo ọba tí pàṣẹ ogun he command he decree victory for Jacob ní bàbá bíbélì wí ní psalm forty four verse four ẹ bá ń ké sí ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ ẹ polúwa o ṣeun tó ń pàṣẹ ìṣẹ́gun ní gbogbo ìgbà lóòrèkóòrè ẹnìkan lábẹ́ ohùn mi tí ó gbé ohùn ọpẹ́ sókè polúwa tí ó sọ àdúrà kalẹ̀ olúwa mo dúpẹ́ tó kà mí yẹ tèmi náà lè dúró wájú rẹ Elédùmarè tí mo wà ń pẹ́pẹ́ àdúrà ní àsìkò àkókò yìí ní orúkọ jésù ẹ bá ń gbé lóhùn òkè pé ní olúwa wàá gbọpẹ́ mi olódùmarè kó lọ gbọpẹ́ yín kó lọ gbà mí gbà lẹ́yìn ní orúkọ jésù ah àyájọ́ ń bẹ ẹ bá ń sáré sí bíbélì ìbùkún ni fẹ́ni tí ó wà bíbélì mọ́ra àní ìbùkún ni fáwọn tó ní gègé lọ́wọ́ tá à ń pè ní pẹ́ẹ̀nì pé torí pé ọlẹ́ ọjọ́ àyájọ́ ni ẹ sáré bá ń ṣe sí sam ẹgbọ́ orin dávidi one oh five psalm one oh five tẹ́bá sáré bá ń wò ní wọ́rọ́wọ́ wálẹ̀ ó kà wípé láti verse one ó sọ wípé ó give thanks èmi náà sọ fẹ́ nìkan ó lè gbọ́pẹ́ fún olúwa give thanks to the lord upon his name àníkẹ́ pé orúkọ rẹ̀ make known his deed gbogbo àwọn iṣẹ́ ńláńlá rẹ̀ tó ṣe tẹ́nìkan ó dúpẹ́ lọ́wọ́ rẹ̀ polúwa ó torí pé verse two ẹni verse two of psalm one oh five ó sọ pé sing to him ó ní ẹ kọrin sí ẹnìkan lábẹ́ wọn mi tí ó bá mi ṣe lédè àdàlù méjì sing psalm to the lord ó ní àní ẹ bá sọ̀rọ̀ kẹ́ sọ àwọn àwọn iṣẹ́ ìyanu rẹ̀ tó ṣe tẹ́nìkan sọ wípé òkú ìyanu ọba ti dá èmi sí the redeemer of life the giver of life gbogbo orí kìnìún ẹ bá ń ké sí ẹ bá ń pe ọlọ́run àlàyé torí pé ògo ni forúkọ rẹ̀ ní bíbélì sọ ní verse three ẹ bá ń sọ pé verse three of psalm 105, glory is is in his holy name ogun bẹ nínú orúkọ rẹ̀ lẹ́ni tó dá lójú ni o olúwa ogun bẹ nínú let the heart of those rejoice who seek you àwọn tó ń wọ ó ní jẹ́ kí inú wọn dùn lémi tí mo wọ́ ọ wá lẹ́ni ẹnìkan sọ̀rọ̀ ah tí mo déwájú rẹ̀ lẹ́ni bá olúwa jẹ́ kí inú mi ó dùn jẹ́ káyọ̀ mi ó kún ẹnìkan lábẹ́ ohùn mi torí àwọn tó bá tẹjú mọ́ àwọn tó tẹjú sí àwọn tó gbójú sókè sí ojú ìtì wọn ni bíbélì sọ they are not ashamed láwọn tó tẹjú mọ́ ní orúkọ jésù ẹ wá bá ń wo àyájọ́ rẹ̀ ní verse four ẹnìkan lábẹ́ wọn mi psalm one oh five tó ń dúpẹ́ lọ́wọ́lọ́wọ́ seek the lord and his strength èmi náà sọ fẹ́ nìkan wọ́n lé ẹ wá olúwa kẹ́ wá agbára rẹ̀ kẹ́ wá ojú rẹ̀ tí ó tó gbọ́dọ̀ rojú ọlọ́run ní wákàtí ọ̀wọ̀ yìí lálẹ́ ọjọ́ kan tájọ́ ń wọ yẹ̀wò elédùmarè alẹ́ ọjọ́ kan níwájú tẹ elédùmarè tẹ́nìkan ò ní gbàgbé tí ó gbóhùn sókè pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ aláwọn àyájọ́ tó ti kọjá lọ one oh five ní orin dáfídì one oh five verse four ó ní ẹ ń ká wá olúwa seek the lord ẹ wá olúwa àti agbára rẹ̀ nìkan lá pelo, kẹ́ẹ̀fì lè bá rí ojú rẹ̀ títí láéláé tó gbọ́dọ̀ wájú ọlọ́run ní gbogbo gbogbo tí wọ́n ṣe ní wákàtí ọ̀wọ̀ yìí ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù ẹ̀ bá ń ké sí i torí pé verse eight ó ní ẹjọ́ rẹ̀ bá mi wò ọba tí kì í gbàgbé the lord that remembers ẹni kan lápẹ́ tí kì í gbàgbé àwọn ìmùlẹ̀ his covenant forever he remember his covenant forever tí ò ní gbàgbé mi tẹ́ ń gbúrò ẹ̀yẹ àti gbogbo ẹnì kọ̀ọ̀kan tí bẹ lábẹ́ wọn mi tí ó gbé ohùn sókè pé àyájọ́ ti lọ ọ̀rọ̀ tẹ̀lé àyájọ́ ti lọ àṣẹ pẹ́tẹ̀lé wípé ìwọ lọ́ba tí kì í gbàgbé májẹ̀mú má gbà gbàgbé mi lálẹ́ yìí lédùmarè ẹnìkan kó gbóhùn sókè pé bí ọ̀run ṣe ń ṣí lọ lọ́wọ́lọ́wọ́ jó ṣí kàn wá lé wa olúwa jẹ́ kí ọ̀run ó sì ṣí ní orúkọ Jésù àwọn ìbùkún yamuyamu àwọn ìpèsè láti òde ọ̀run kó máa sọ̀kalẹ̀ kó gan ọ̀run sọ̀kalẹ̀ kẹ́mi ọ̀run sọ̀kalẹ̀ kíná ọlọ́run sọ̀kalẹ̀ ní ẹ̀dẹ̀ gbogbo nílé gbogbo kẹ́ ẹ gba agbára olúwa kó olúwa kó rọ̀gbà yín ká kágbára rẹ̀ rọ̀gbà yín ká ní orúkọ Jésù may you be empowered in the mighty name of Jesus ní orúkọ Jésù àní káwọn gan ọ̀run rọ̀gbà yín ká lọ́wọ́lọ́wọ́ àtẹ̀m èmi náà bíi tí mo wáyé ní orúkọ jésù láwọn tí ó gbé ọpẹ́ síwájú olúwa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé tó olúwa ò ṣeun ẹgbọn tí bọ̀dá mi kan sọ ní alẹ́ ọjọ́ kan ṣé bẹ́ẹ̀ lórí fẹ́yìn náà. kólúwa kó gbọpẹ́ yín bí ẹ ti gbóhùn sókè ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù kólúwa kó gba yín níwájú elédùmarè ní orúkọ jésù níbẹ̀ ti dúró níwájú elédùmarè ní orúkọ jésù kọlọ́run ó gbọpẹ́ yín kó gbà mí balẹ̀ yín ní orúkọ jésù kristi olúwa wa kólúwa ó rí yín kẹrọ ọlọ́run ní orúkọ jésù kristi ni mo gbà ládùúrà àmì tó mo kí n síwájú elédùmarè mo kí n síwájú olúwa àṣètò nílé gbogbo lẹ́dẹ̀ gbogbo ní orúkọ ti bàbá ní orúkọ ti ọmọ ní orúkọ ti ẹ̀mí káyọ ọ̀run kó wọlé tọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ní orúkọ jésù tó pàtó àti ọ̀gangan bí a ń lọ ẹ̀gbọ́ ni mo tún sọ wípé numbers twenty seven twenty and it, uh, you shall give some of your authority to him wọ́n lè fún láwọn àṣẹ ni o Eh, níbòmí ó ní you shall give some of your honour to him wọ́n tá wà lẹ́nìyàn and to all the congregation of the children of Israel gbogbo àwọn ará ilé Jacob àwọn ará ilé Israeli kan lè bá bọ̀wọ̀ fún tá wà lẹ́nìyàn ọ̀rọ̀ ńlá jáde nínú gbàgìjù ní alẹ́ ọjọ́ kan so mo kí n síwájú Elédùmarè Numbers twenty seven twenty torí pé iyì iyì jẹ́ nǹkan tí olúwa fi máa ń kẹ́ àwọn èèyàn ẹ̀gbọ́ tó fi máa ń yẹ èèyàn sí tó fi máa ń kẹ́yàn sí láwọn tí olúwa bá pọ́nlé ẹ̀gbọ́ láwọn tó sìn láwọn tó ń pè á máa bọ̀wọ̀ á máa buyì fún wọn torí wípé psalmist tẹ̀ tilẹ̀ kọ́ wí ní psalm ninety one ní ninety one ẹ̀ bá ń kọ́lẹ̀ ẹ̀ bá ń kọ́lẹ̀ ẹ̀ bá ń kọ́lẹ̀ ẹ̀ bá ń gbẹ̀yìn kan verse fifteen ó ní you shall call upon him náà ṣe sọ ó lẹ́ pè he will answer you and á dá ẹnìkan lóhùn lábẹ́ ohùn mi and he will he will be with you in trouble he will deliver him and he will honour him láwọn tó tó bá pe ọlọ́run a máa pọ́n wọn lé ọlọ́run ọba ti pọ́n nílé òun ni ọlọ́run tàjọ ń wò lọ lálẹ́ yìí ní alẹ́ ọjọ́ kan olúwa pẹ́yàn kan lé torí wípé hmm, àpọ́nlé jẹ́ ohun tó jẹ́ wípé kì í ṣe pé èèyàn ṣiṣẹ́ fún unqualified privilege ní ẹnìkan lábẹ́ omi privileges níwájú elédùnmarè láwọn tó ti ń bọ́ lọ́run rìn tí ó gbọ́dọ̀ rí ìyọ́nú ọlọ́run tó gbọ́dọ̀ rí iyì tó gbọ́dọ̀ rí ẹ̀yẹ torí pé a ti kọ́ wípé ọ̀rọ̀ ti lọ ọlá àti iyì ọwọ́ ọlọ́run ló ti ń wá ẹgbẹ́ nìkan bá ń gba both riches and honour they come from the Lord torí àyájọ́ yìí ti wà nínú first chronicles ẹni sọ first chronicles apá uh, kìíní ẹ bá ń sọ pé apá kìíní first chronicles ṣe iṣẹ́ àwọn ọba ni verse uh, chapter twenty-nine verse twelve O ti kó kọ wípé nígbà tá à ń kí ọlọ́run pé both riches eh, ẹgbẹ́ nìkan àti ọlá both riches and honour they come from you o God ìwọ ọba tó jọba lórí ohun gbogbo you reign you who reign over all ẹgbẹ́ nìkan and in your hand ní ọwọ́ rẹ ìwọ ọlọ́run aláì ní agbára wa there is power and might ẹgbẹ́ nìkan ẹ ọba tí ń ṣe tó sì tó lè ṣe ṣe ohun gbogbo tó ní agbára lórí ohun gbogbo ẹgbẹ́ nìkan lábẹ́ wọn mi ọlá àti ọwọ́ ọlọ́run ló wá alẹ́ ọjọ́ kan ọlá àti wákàtí yìí tí ọwọ́ ọlọ́run jáde sí ẹnìkan lára tí àjọ lọ wò tán rẹ̀ láyé alẹ́ yìí pé báwo ló ti wá rí o nínú gbọ́n agíjù ẹ kẹ́sìkẹ́sẹ̀ báwo ló ti wá di báwo ló ti wá di bẹ́ẹ̀ àtàwọn alẹ́ nínú ọ̀hún ẹgbẹ́ nìkan nítorí wípé èèyàn lè ní owó èèyàn lè ní ọlá kó má ní iyì ẹgbẹ́ nìkan is a real virtue ẹnìkan gbogbo ó ṣọ̀wọ́n lọ́pọ̀lọpọ̀ ó ṣọ̀wọ́n gógó ẹgbẹ́ nìkan tó kéèyàn ní ọlá kó tún kó lọ́rùn tún fún ní iyì mọ́ orí ọ̀fẹ́ ọlọ́run ni ẹgbẹ́ nìkan lábẹ́ wọn mi tó gbọ́dọ̀ ní nítorí wípé ọ̀rọ̀ olúwa ti sọ wípé àwọn tó dúró dolúwa àwọn tó gbàgbọ́ but without faith ẹ eh, ó ní àlá kò lè rí ọlọ́run ṣùgbọ́n àwọn tó bá dúró tì àwọn tó gbàgbọ́ is the rewarder of those who diligently seek him a máa fi iyì kún wọn a máa dá wọn lóhùn he rewards them torí pé alẹ́ ọjọ́ kan olúwa rántí èèyàn kan olúwa rántí ẹ̀ ní ẹni tó pe ọlọ́run nígbà ìpọ́njú olúwa rántí ọmọ ẹnìkan tí ó jẹ ọmọ yín ní orúkọ jésù ẹ wá bá ń gbé lóhùn sókè lókè olúwa wá rántí mi náà wá fi yàtọ̀ lákẹ́mi ẹnìkan sọ̀rọ̀ ẹnìkan lábẹ́ wọn mi tí ó bá mi gbé ètò yìí ń lọ ní rẹ́rẹ́ alẹ́ ọjọ́ kan níwájú elédùmarè olúwa jẹ́ kí iyì náà olúwa fi àmì iyì sí mi lára ẹnìkan sọ̀rọ̀ mark me for honor ẹ gbọ́ the mark of honor let it rest upon me olúwa bó ti wá ń kọjá lọ yìí tó kún ná ẹ̀dẹ̀ mi yìí olúwa wá fi iyì fún ná ayé mi sínú iṣẹ́ mi sínú owó sínú òwò ni olúwa wá fi iyì fún ní orúkọ jésù ní agbẹ́rẹ́ ẹ̀jẹ̀ jésù bẹ́ẹ̀ tí ń gbà kọ́lọ́run kó gbọ́pẹ́ yín ní orúkọ Jésù mo gbàlẹ́ àdúrà ẹ̀ ní pòránù ayé wa ẹnìkan lábẹ́ you will not disappear in the place of glory in the place of honour ẹ̀ ní pòrá ń bẹ́ẹ̀ wọn ni wáyé láwàtì níbi ìjókòó ayọ̀ níbi ìjókòó iyì níbi ìjókòó ẹ̀yẹ ẹnìkan bá ń ṣàmì ẹ máa bá mi gbé tọ́ ẹ̀mí pé ní orúkọ Jésù wọn ò ní wá ẹ̀mí tẹ́ ń gbúrò ẹ̀yìn àtẹnì kankan tí bẹ̀ lábẹ́ wọn ni wáyé tì lọ́jọ́ ẹ̀yẹ lọ́jọ́ yìnyín ní orúkọ jésù every failure gbogbo ọ̀rọ̀ ni at the edge of success ẹ gbọ́ gbogbo ohun tí ìjákulẹ̀ ni ó kù díẹ̀ kó bọ́ sí àwọn ẹ̀mí ó fẹ́ tẹ àwọn ẹ̀mí téńté ah olúwa bá ń fi bú olúwa gbogbo ohun tó ń lọ ire gbà tí lọ iyì gbà lọ́jọ́ ìpọ́nlé ah olúwa bá ń fi bú ní orúkọ jésù ní agbẹ́rẹ́ ẹ̀jẹ̀ jésù mo wá gbàládùra pé yọ́nú olúwa á gbé yín débi re ní orúkọ jésù ẹsẹ̀ tí olúkàlùkù fi rìn tó fi dúró jókòó ìjókòó yìí lẹ́ẹ̀ máa bá wọn jó jókòó ní orí ẹni jókòó ẹ̀tẹ́ ní orúkọ jésù ní agbẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ jésù àní gbogbo ohun tó dàbí òkè kó máa pòórá ni ọlọ́run ọba tí ń fi yìí kún ni kó dá yín lóhùn kó ń rán aláàánú sẹ́ni kọ̀ọ̀kan may your divine helper may they locate you ní orúkọ jésù next level ẹ bá ń sọ bẹ́ẹ̀ ní orúkọ jésù kó lu àkógbé yín tí yìí ní gbogbo bẹ́ẹ̀ bá ti wá ń gùnkè ẹ̀mí tẹ́ ń gùnkè ẹ̀gbọ́ kó lọ kínní ní orúkọ Jésù Kristu wa àmín tó lẹ́ẹ̀kan sí ètò alẹ́ ọjọ́ kan apá karùn-ún the edge apá karùn-ún la wà ní ọ̀sẹ̀ tó kọjá hmm, alẹ́ hmm, ẹgbọ́ alẹ́ ńlá ni ọ̀sẹ̀ tó kọjá torí pé ẹ bá bá mi ń wo àwọn ọmọ Jákọ́bù bá ti ń bá ìtàn yìí lọ ìtàn ẹ̀kọ́ bíbélì ni ta ti bẹ̀rẹ̀ látòrí Genesis ta sì ti wà ní nọ́mbà tẹ bá bá mi ń wò lọ àní tẹ bá bá mi ń tẹjú mọ́ numbers twenty five la dẹ́gbẹ́nu sí òun la tún fẹ́ sáré yẹ̀ wò ṣùgbọ́n fún àǹfààní ẹni tí ò bá gbọ́ lọ́sẹ̀ tó kọjá bẹ́bẹ́ ṣe ẹni bẹ́bẹ́ rún igbó aginjù la wà igbó aginjù plain the plain of eh, Moab àti gbóríwọ àwọn ìlú kan pẹ̀lú àwọn ọmọ Jákọ́bù àti ń àti ń Ọlọ́run ti kẹ́ wa ṣùgbọ́n wọ́n wùwà kan ó ga wọ́n wùwà kan ó lekú ẹ̀gbọ́n ó jẹ́ ohun ìríra níwájú Olúwa twenty four thousand ní oríwé were plagued gẹ́gẹ́ bí Numbers twenty five verse eight ti sọ tí àjàkálẹ̀ àrùn ṣe ọ̀pọ̀lọpọ̀ ọmọ ènìyàn kan ọ̀pọ̀lọpọ̀ ẹ bá ní ọ̀pọ̀lọpọ̀ thank God ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kọ ọmọ wọn tó gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọmọ Aaroni ó the house of distinguished ẹ bá the favoured ẹ the privileged elect the ordained gbogbo nǹkan ni ẹ bá ń pè wọn the beloved and the redeemed gbogbo ẹ̀ ní pátápátá pé sí wọn lára ọpẹ́lọpẹ́ phineas ọmọ eliezari ọmọ kẹta ọmọ aroni ọmọ ọmọ aroni ni ọlọ́run ló ló ló ja ìjà olúwa tó ṣe ìtara iṣẹ́ olúwa ní alẹ́ ọjọ́ kan ní ìtawò lọ́sẹ̀ tó kọjá nítorí náà olúwa wa sọ fún therefore I say ẹnìkan lábẹ́ Omi. behold olúwa ló sọ bẹ́ẹ̀ ṣé àwò ó ní òun fún the covenant of peace ìmúlẹ̀ àlàáfíà àṣebíyàn bá ní ìtara iṣẹ́ olúwa àṣetán bá ní ta ló máa lọ ṣe evangelism tẹ́ ẹ sáré bọ́ta tẹ́ ẹ ń gbá rúkù sílé olúwa tẹ́ ẹ ń gbálẹ̀ ilé olúwa ó di dandan kọ́kàn yín ó balẹ̀ torí pé àwọn ni ní alẹ́ ọjọ́ kan nítorí náà igbó tẹ̀ ń wọ̀ yìí bákan méjì ni ẹni bákan méjì ni báwọn kan ti ń sunkún twenty four thousand ẹgbọ́ twenty four thousand tó kú <laughs> àjàkálẹ̀ ọ̀run ọpẹ́lọpẹ́ ọmọ arọ́nì ọmọ ọmọ arọ́nì tó ju kòjọ kò kòjọ javelin ní bíbélì pé tó ju lu àwọn tó fẹ́ kó tó fẹ́ kó bá wọn pé táyà kò tó ń fẹ́ obìnrin àjòjì ẹ́ níbi pa afẹ́ ẹ̀dẹ́ téńté wọ́n tún wo obìnrin àwọn ará ilé muhabu wọ́n tún bá wọn sin òòṣà ẹnìkan lábẹ́ omi ọpẹ́lọpẹ́ ẹni tààràtà yìí ni ò jẹ́ kíbi inú olúwa rú gbogbo wọn bá rún tán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni bàbá yẹn ti ṣe gbogbo ìlàwọ̀ ní part four ẹni part four ní téńté àti ń bá téńté yìí lọ ẹni ní part three gbàtà wo behold i receive a command to bless he has blessed and i cannot reverse olówó and part three fàfàní ẹni bá fẹ́ lọ́wọ́ the h part three ìgbà wo part two hey, then God came to Balaam and said who are these men with you abèrè lọ́wọ́ ara wa ní part two ṣẹ́ni gbà ní àkọ́kọ́ tá a gbẹ́nu wọ lọ́rọ̀ téńté dé yìí the h part one ẹni the h part one. Hmm bàbá wa Árónì ó wọlé ní alẹ́ ọjọ́ kan and they went to the mount hall in the sight of all congregation alẹ́ ọjọ́ tí bàbá Árónì tó wọlé ẹ́ Árónì ti kú lásìkò tá a wà yìí ìyá wa Mariam gan òun náà ti nọlẹ̀ láti numbers twenty gbogbo rẹ̀rẹ̀ ti rún olúkàlùkù ti ń pa lọ́lọ́ igbó tá a wà yìí nísìn twenty four thousand tún ti kú ẹ máa bá àwọn ọmọ Jákọ́bù ẹ́ ọpẹ́lọpẹ́ àwọn èèyàn wa máa ọpẹ́lọpẹ́ ọmọ ilé Árónì àwọn kan máa kí pé ṣàkárí ọmọ dáadáa ọpẹ́lọpẹ́ kan lọ ẹni tó fẹ́ kẹ́sẹ̀ ìwọlé pé ah libya libi tá a wà yẹn tún tá a ti dé téńté tán ìtara ọ̀pọ̀lọpọ̀ ìtara ọlọ́run ló gbà wọ́n níbi tí ń bá mi wù wọ́n lọ yìí ẹgbẹ́ nìkan àti róríṣiríṣi àti kọjá àti rin o àrí wòlíì bálámù ó ṣe bẹbẹ ẹgbọ́ ó ṣe bẹbẹ wọ́n gbé nǹkan kan ẹgbọ́ wọ́n rú ẹbọ kan ẹbọ ni ní ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ náà ń rú ẹbọ akọ ẹran méje méje méje tó fi jẹ́ bíi forty two ni wọ́n rú sórí àwọn òkè gbogbo láti lè wo bí wọ́n ṣe fẹ́ bóyá ọlọ́run ayọ́nu sí wọn láti ṣépè fáwọn ọmọ Jákọ́bù gbogbo yìí láti wò pé gbogbo bí wọ́n sì bí Balaki àti Balamu ti ń ń gbìyànjú láti lè ṣépè kí balaam lè ṣe pé fáwọn ọmọ jacob yìí àwọn ọmọ jábọ kọ́bù mọ ọlọ́run kẹ́ wọn ọlọ́run jà fún wọn ọlọ́gbẹ́ nkódà àwa wípé ah hmm, balaam ọ̀hìn wòlíì ni àwọn wòlíì wọ́tà mi rún ni tí ò jẹjẹ kú jẹ tó mọ tó dá lójú ó sọ burúkú ọ̀rọ̀ sí ọba gbogbo ìlàwọ ẹni ní part four ní part two látòrí edge part two the edge part three ó lè kú ni ẹ̀rí balaam ah Hmm. wòlíì ni o ẹ bá ń sọ pé wòlíì lẹ́ni tó jẹ́ wípé onítẹ̀lọ́rùn kù ilé oge tó ge jẹ ó sọ fún Bálákì ni ní chapter twenty four verse thirteen if you were to give me bó bá wá fún mi ní ilé tó kún fún wúrà àti fàdákà òun ò ní sọ di ohun tọ́lọ́run ọ̀hún òun ò ní sọ kábàkábà òun ò ní rówó kóun sọ kábàkábà lẹ́ni tó gẹṣin olówó ẹ̀gbọ́n ó sọ pàkọ́ gẹṣin ni ìsálùdì ọ̀sùn látẹjúmọ́ ọ̀rọ̀ ẹ̀ pé ọlọ́run yọ ọ̀pọ̀lọpọ̀ áńgẹ́lì tó tètè dá dúró lọ́nà pé kò kó máa wí kábàkàbà ń gbò bá débẹ̀ ń gbọ́n tí ó ti sọ pàkọ́ sọ pàkọ́ gẹ̀ẹ́sì ni gbígbé ìlàwọ̀ ní oríṣiríṣi ọ̀nà tí ẹnìkan gbọ́ àti wípé kí bálámù tó tó bálámù fi ọba lẹ̀ o torí pé ó ti lọ́lọ́run fún un lẹ́àṣẹ láti lè súre láti lè ṣépè fún àwọn ọmọ Jákọ́bù kódà ó ríran kan ìran kàǹkà ni ó tún ríran ohun tí ó ṣẹlẹ̀ àá tẹ́ bá wò ní láti Numbers twenty four eh, chapter twenty four verse nineteen out of Jacob one shall have dominion ó tún sọ wípé àwọn ọmọ ilé Jákọ́bù yìí ni àwọn ló máa <laughs> ìjọba moab àwọn ní òfò tútù láwọn àyájọ́ àti àwọn àsọtẹ́lẹ̀ tí tó fi bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé ọba fárígá pé alẹ́ ò ṣe pé ò ṣe pé èwo tún ló tún sọ kábàkábà yìí kò jọ bí ìjà kò jọ bí agídí ìwé mímọ́ sọ pé ìrọ́ọ̀sì ní àwọn ọba àti e, bálámù pé ah wọ́tà mi run ni ó e, dìde ni he departed ní verse twenty five of numbers e, of numbers chapter twenty four verse twenty five ó lọ ni pé máa kó bá òun máa jẹ́ kóun wí kábàkábà lẹ́gbẹ́ ẹgbẹ́ nìkan ní alẹ́ ọjọ́ tó kọjá oríṣiríṣi la rí àti rí parí pé abọ́mi jọ́ngù ẹgbẹ́ nìkan ọlọ́mọdé ara kò bá ẹ bá ń sọ ẹ bá ń ṣàmì ẹ ìgbàdé chapter twenty five abomi jungle ni wọ́n ti fẹ́ ẹ ní téńté pé kọ́kọ́ àti gbalẹ̀ àti gbàlú wọ́n ti ń wo obìnrin olóbìnrin ẹ̀gbọ́ wọ́n ti bá wọn sin òòṣà wọ́n ti ń gbé oríṣiríṣi obìnrin wọlé bóyá wọ́n ti ń kọ́ àwọn ìyàwó wọn wọ́n ti ń kọ́ wọn wọ́n ti rá àwọn tó jẹ́ pé bọ́n ṣe ń ṣe arálẹ̀ náà ń ṣe orílẹ̀ àwọn òòṣà kó òòṣà wọ́n ti bá wọn lọ láwọn ọmọ jákọ́bù ẹni àwọn ọmọ jákọ́bù o tí ọlọ́run gbé láàrin wọn tí wọ́n mọ̀ pé bó bá fọhùn ilẹ̀ alanu ni <laughs> ẹgbẹ́ nìkan wọ́n tún ṣe bẹ́ẹ̀ o ní alẹ́ ọjọ́ kan ní numbers twenty five wọ́n jẹ ìwọ̀ abomi jungle abomi wilderness ní ìtajọ ìta ti lọ́wọ́ tó ń ṣe òrìṣà nílé ní ilé láàrin àwọn ọmọ Jákọ́bù kásàgbà ni kámárì ni èèwọ̀ alẹ́ ọjọ́ èèwọ̀ gbà ni wọ́n ṣe ohun tó bí olúwa nú tó bẹ́ẹ̀ gẹ́ tí olúwa kọlù wọn ìyẹn ọ̀pọ̀lọpọ̀ tó lu akọlù wọn àti wípé ọpẹ́lọpẹ́ Aaroni gẹ́gẹ́ bí mo ti sọ ọmọ ọmọ Aaroni Eliza ọmọ kẹta torí pé ọmọ àkọ́bí àti èkejì wọ́n ti kú Eliza àti Tamari àwọn méjì tó kù yìí ló dàbí Eliza wá dàbí àkọ́bí fún Aaroni ọmọ ọmọ tóun bí Phineas ni à ń pè ó ṣọmọ ẹ ló ṣọmọ ó dáa kéèyàn kọ́ ọmọ ẹ̀ ó ti ṣọmọ jù bí bí ẹ wo ọmọ ò lè jọ bàbá ká máa bí inú ọmọ ẹ̀ bá ń kí ẹ̀ bá ń kí ó ń ṣe bẹ̀bẹ̀ lálẹ́ ọjọ́ kan fínásì mo lọ ọmọ ò lè jọ bàbá ká máa bí inú ọmọ fínásì jọ bàbá rẹ̀ ó pọ̀ jù ọmọ ò lè jọ bàbá ká máa bí inú ọmọ mo lọ ti jọ bàbá rẹ̀ ó pọ̀ ó jọ bàbá ó jọ bàbá bàbá ẹ̀ ni wọ́n sin ọlọ́run tọkàntọkàn ni ẹ̀ arán ni. Mhm. the distinguish ẹ gbọ́ ẹ o òun náà ṣe bẹbẹ bíi bàbá ẹ ti ṣe àti bàbá bàbá ẹ so nítorí náà ẹ nítorí náà twenty four thousand ní olúwa kọlù ní alẹ́ ọjọ́ kan léèta awú kọjá tó wá dá ya ọmọ kan ẹnìkan sọ́tọ̀ tí ọ̀run ò gbàgbé behold for the first time nígbà àkọ́kọ́ ni ẹ gbọ́ látijọ́ àti ntẹ́júmọ́ ọ̀rọ̀ ìrìn àjò àwọn ọmọ Jacob látòrí Genesis nígbà àkọ́kọ́ the covenant of peace gbàgà ọmọ èèyàn kan ló gbà ọmọ ilé arọ́nì ni ni olúwa fún wípé òun bá ṣe ìmùlẹ̀ àlàáfíà nǹkan kan ò ní mi ẹ gbọ́ kò ní mi nǹkan kan ò ní mi ẹ gbọ́ ẹnìkan the covenant of peace olúwa behold àṣẹ ọlọ́run máa fi ń dání lọ́lá ni láwọn tí ìtara ọlọ́run ìtara iṣẹ́ olúwa bá ká lára a máa dání lọ́lá a máa fi àlàáfíà ọlá ni ẹ bá ń gbàyàn kan ẹ bá ń yin ilé kan náà pé o gbọ́dọ̀ lọ́kàn ọkàn ẹ gbọ́dọ̀ balẹ̀ àlàáfíà olúwa máa ìmúlẹ̀ ni ọlá ni ọlọ́run fún máa ń bùkún èèyàn ni láwọn tó sin ọlọ́run o gbọ́dọ̀ o gbọ́dọ̀ gbá yà sókè jojojo ẹ bá ń gbé ẹ bá ń gbàyàn kan ẹ bá ń pe wòlíì kan ẹ bá ń pe pásítọ̀ kan pé ó yẹ ẹ gbọ́dọ̀ bẹ̀rù ẹ gbọ́ ẹ má mi kan no shaking ẹ bá ń sọ fẹ́nìkan láwọn tó ń sin ọlọ́run yìí mi kan torí pé a máa fún wọn ní ìbùkún a máa bá wọn múlẹ̀ àlàáfíà ọkàn wọn gidi ni ẹgbẹ́ adúró gidi tí nǹkan kan ò ní mí wọn tán ní mí nǹkan kan ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù tó ẹ kú kalẹ̀ bá máa yí sí látòrí twenty five ẹgbẹ́ ọmọ méjì wọ́n máa mú bí àkàṣọ ẹ̀kọ́ ni àtúnnájú kọjá ní ẹgbọ́ àjọ nájú kọjá pẹ̀lú àwọn ọmọ jacob là ń wò wọn lọ́ọ̀kan pé tó wọ́n ti wà ní tẹ̀tẹ̀rẹ̀tẹ̀ moab wọ́n pàgọ́ bẹ́ẹ̀ ni tán dúró ẹ tó dúró tó ti wùwà burúkú yìí nítorí náà wọ́n tún ti bẹ̀rẹ̀ tí ń sin ara wọn twenty four thousand mass grave nítorí kò sílẹ̀ tán fẹ́ gbẹ́ wọ́n máa gbẹ́ kòtò iṣẹ́ náà máa ṣe bẹ́ẹ̀ bàbá mi wò wọ́n ní ìsìn wọ́n ń gbẹ́ kòtò ni wọ́n máa gbẹ́ kòtò tán máa ju gbogbo àwọn tó ti kú sínú ẹ̀ ni nítorí pé wọ́n gbọ́dọ̀ tètè palẹ̀ mọ́ kó má bàa di àrùn láàrin wọn gẹ́gẹ́ bí olúwa ti sọ fún wọn nígbà tó kọlù wọn ní Numbers sixteen mukins mo ní ẹkú kalẹ̀ nítorí náà láti orí iná chapter twenty five verse thirteen tẹ bàbá mi wò àníṣàbí tóyìn olùwà ń pọn phineas ọmọ eleazari tó jẹ́ ọmọ ọmọ haroni àti àwọn tó tẹ̀lé and his descendant àtàwọn ọmọ ọmọ ẹ̀ covenant and everlasting priesthood olúwa bá ṣe múlẹ̀ ní tọmọtọmọ ẹgbẹ́ nìkan because nítorí wípé he was zealous for his God ìtara olúwa ṣe and he made atonement for the children of Israel ó tètè ṣe ètùtù tí ò jẹ́ káwọn ọmọ Israeli kú olúwa sọ bẹ́ẹ̀ ní verse thirteen ẹ̀ bá ń sọ pé ó sọ bẹ́ẹ̀ ẹ máa sáré bá ń wo nítorí náà adárúkọ àwọn tó ṣe ohun ẹ̀ṣẹ̀ yìí o and the name of the Israelite who was killed tá a pa tó tó tó jẹ́ ọmọ tó tó gbóbìnrin wọ àgọ́ àjọ àyákò níwájú Mósè ẹ́ Olúwa ṣì ń sọ pé wọ́n ń ṣe ẹ̀sìn kẹ́sìn wọ́n ń sin òòṣà lélẹ́yìí tún gbóbìnrin wọlé ẹ́ olórúkọ Samri the son of Salu ẹ gbọ́ the leader the leader of father's house ọmọ ilé ẹni ọmọ ilé Simeon ni ó jẹ ẹ bí èèyàn tẹ̀ díjú ọmọ ilé Simeon ni ó jẹ the Simeonite Simeon àwọn ọmọ ilé alágídí ẹ àwọn ló tún lu òfin ní alẹ́ ọjọ́ kan àwa dárúkọ obìnrin the name of the Median Midianite woman lọ́mọ tó gba èyí tó gbẹ̀yẹ celebrity ni ẹ bá ń sọ bẹ́ẹ̀ bá ń tẹ́jú mọ́ torí pé wọ́n dárúkọ ẹ̀ who was killed tó ń ju nǹkan lù tí tọmọ Eleazari ju nǹkan lù lálẹ́ ọjọ́ kan ní verse fifteen wọ́n pe orúkọ ẹ̀ ní Cosby ẹ̀ sọ the daughter of Zu ọmọ Zu ni the head of the father's house òun náà ilé ilé ilé tó pàtàkì ló ti wá ní Midian ní ọmọ tẹ́ ń bá mi wò lọ yìí ẹ gbọ́ celebrity ni ní alẹ́ ọjọ́ kan olúwa kọlù wọn ọmọ ẹran ni ojú nǹkan lù wọn pé kọ́ má mú ibi wá sí orí ya wọn tó tún gbé wọ àgọ́ àjọ ẹ gbọ́ nítorí náà and the Lord spoke to Moses ó lọ wá sọ fún Mose pé harass the Midianites and attack them pé nítorí pé ẹ ṣe yìí wọ́n mú yín ṣẹ̀ṣẹ̀ ẹ gbọ́ wọ́n ní ẹ pursue ni o wọ́n ní ẹ harass pester them annoy them gbogbo Olúwa pàṣẹ fún wọn lálẹ́ ọjọ́ kan wípé wọ́n mú wọn ṣẹ̀ṣẹ̀ wọ́n wá ń ṣe òrìṣà Báálì ẹ gbọ́ Olúwa sọ fún wọn wípé wọ́n gbọ́dọ̀ mú ibi kúrò láàrin wọn nítorí náà they harassed you with their scheme wọ́n tàn yín lolúwa sọ pé wọ́n nítorí pé wọ́n wọ́n tàn yín ẹ̀gbọ́n ní verse eighteen torí pé wọ́n tàn wọ́n nítorí pé onítorí náà ẹ gbọ́dọ̀ rí wípé ẹ gbẹ̀san yín padà àti wípé ẹ fi títóbi ọlọ́run ẹ fi wọn olúwa ó pa láṣẹ fún wọn pé tẹ̀sù ara ẹ gbọ́ because they seduced you in the matter of pearl ọba òrìṣà wọn bali ẹ. Eh? àti the matter of Cosby níbi tó popular dé ó ti ó ti influence wọn bóyá wọ̀kú ọ̀nà wọn bẹ́ẹ̀ nìkan lábẹ́ omi wọ́n ti ṣe tàtó sàpá wọ́n ti ṣe sẹ́sẹ̀ wọ́n ti ya òṣàkóṣà sójú wọ́n ti ṣoge ṣoge kóge ẹgbẹ́ nìkan ẹ́ eh? ọlọ́run gbà wá kó gba gbogbo wa ní orúkọ jésù tó mú wá kí n síwájú elédùnmarè à ń bá ìtàn yìí lọ the edge part five ẹ sáré bá a máa ṣe bá a ti ń bá ewu ìtàn yìí lọ ṣùgbọ́n ká tó wá máa wọ lọ ẹ bá mi kí ọlọ́run torí pé ó ṣe bẹ̀bẹ̀ ní alẹ́ ọjọ́ kan ẹ ọlọ́run ọlọ́run àìkú ọlọ́run adániwáyé ẹ gbọ́ abániṣe ni ẹ bá ń kí ní alẹ́ ọjọ́ kan àbíamọ òde ọ̀run ẹ <laughs> the silent judge àṣà máa wòye ọlọ́run ọba ọba tí sáré bá máa ṣí bíbélì yín kẹ́ máa bá mi wò lọ látòrí chapter twenty six ọlọ́run àìkú ọba adùn képe ni ọba dúró tini lọ́jọ́ ìṣòro alápánlá tó sọ wá ayéró ẹ wo ẹ̀rù rẹ̀ bà mí torí pé ó ṣe ìdájọ́ kan ní alẹ́ ọjọ́ kan tí ọ̀run ò gbàgbé ẹgbẹ́ ọlọ́run alààyè ó yọ ń bìkan tí ọlọ́run gbàgbé ẹ bá ń kí bí ẹ ti ń ṣí ìwé bíbélì ọlọ́run ṣe ìwé ìrántí kan yìí nílé gbogbo lẹ́ẹ̀dẹ̀ gbogbo lẹ́nìkọ̀ọ̀kan tí ibẹ̀ lábẹ́ wọn mi ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù ẹ̀rù ogun ọlọ́run bà mí ní ẹ̀yàlẹ́ ọjọ́ kan ani titi láéláé mo súnmọ́ bá wọn ìgbẹ́fà ẹgbẹ́ mo jìnnà sọ́ba tá ọba ikú níwọ̀n ìgbèje ẹgbẹ́ wa bá mi wò ẹ má bá mi tẹ́jú mọ́ ẹgbọ́ chapter twenty six ẹ ní pápápá ni ẹgbọ́ ànájú kọjá ni census ni o the numbers ẹ bá ń sọ pé numbers ẹ numbers record of eh, gbogbo kíkà wọn ni ní Israeli ẹgbọ́ nínú gbàgìjì Olúwa pàṣẹ the second census olúwa ní chapter twenty six o Olúwa ní kan tún wọn kà ẹgbọ́ verse one ó ní after and it came to pass ó sì ṣe ó kọjá lẹ́nu ìkọlábẹ́ omi after the plékeléke lẹ́yìn tájà kálẹ̀ àrùn ti ṣẹlẹ̀ yìí olúwa sọ fún Mósè àti Elizari tó dúró ní ipò bàbá bàbá ẹ̀ wípé ó yá ẹ wá take ẹgbọ́n take a sense of command ní ẹgbọ́n wọ́n ní ẹ̀ka wọn àwọn tó kù ní Israeli látòrí from twenty years old and above from father's house olúwa ní kó bẹ̀rẹ̀ sí máa ka wọn who were able tó lè lọ sí ogun wọ́n tún ti ń tún wọn kà torí ọ̀pọ̀ ti kú twenty six thousand eh, twenty four thousand ó ti kú ẹgbọ́n wọ́n bẹ̀rẹ̀ sí ká wọn tẹ́ bá bẹ̀rẹ̀ sí wò lọ́ba ní kó ká wọn gbàtàn bẹ̀rẹ̀ rẹ̀ àtòrí sáàtún ni o bẹ́ẹ̀ bá bá ń tẹjú mọ́ torí pé verse three eh, Mose àti Eleazari eh, they spoke in the plain of Moab wọ́n á pa àwọn ọmọ àwọn ọmọ Jákọ́bù jọ pé ó yẹ ẹ̀kára yín wọ́n ní àti fẹ́ kọjá àti fẹ́ kọjá to the promised land à ń lọ ilẹ̀ lérí ẹnìkan lábẹ́ omi wọ́n ní àkàrà wa ẹ̀gbọ́n ẹ̀ máa bá ń wò wọ́n wọ́n ń kara wọn láti south náà ti gbé láti south tẹ́ bá bá mi wò wọ́n dey take the success of the people from twenty years and above náà ni kọ́ bẹ̀rẹ̀ sí káwọn àbá ilé first born ẹ̀gbọ́n ilé Reuben south làwọn dúró sí the second to break ground lé àwọn tó ti bá wa bá ètò yìí lọ tàti obólúwa ti tò wọn pé wọ́n ṣe gbọ́dọ̀ tó jáde àwọn ọmọ ilé Judah ló máa kọ́kọ́ jáde jáde the first to break rank àwọn tó dúró ti ilé juda àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ juda isaka àti zibulon àwọn ló wà ní east àwọn náà ní kọ́kọ́kọ́kọ́ jó sógun wọn láwọn lakọni ogun ṣùgbọ́n ilé Ruben láti bẹ̀rẹ̀ síkà gẹ́gẹ́ bí ipò àkọ́bí ẹ̀gbọ́ ọlọ́run ò fi ipò ẹ̀dùn orí ẹ̀ náà ti bẹ̀rẹ̀ the first born of Israel náà ka gbogbo ní gbogbo lárí ti o náà ka gbogbo ọmọ ti tó ẹ̀gbọ́n nílé Rúbẹ́nì akàwọn ní kọ̀ọ̀kan tẹ́ bá bá mi ń wò lọ ní verse eight wọ́n kà wọ́n forty three thousand seven hundred and thirty ní aka ní alẹ́ ọjọ́ kan bó tilẹ̀ jẹ́ wípé nígbà tá a kọ́kọ́ kà wọ́n gbà àkọ́kọ́ tá a gbọ́ ọbẹ̀ gbàrà báyìí ah, aka wọn ní numbers two ní numbers two verse eleven and when they were counted forty six thousand náà kà wọ́n sí uh, five hundred ó fi hàn wípé àwọn tá a kà ní ìsìn wọn ọ̀pọ̀ tó gbà tá a kọ́kọ́ kà wọ́n gbà àkọ́kọ́ wọ́n ti fẹ́ẹ̀ kú tán twenty four thousand ti kú àti pé ọ̀pọ̀lọpọ̀ ti kú nínú igbó ètò olúwa ní ó dìgbà tí wọ́n bá kú gbogbo àwọn tí ó gbàgbọ́ wípé ilẹ̀ ìlérí jẹ́ ilẹ̀ gidi tí olúwa ti bínú sí tó sì ti sọ̀rọ̀ sí nígbà tí ya kà kọjá nítorí náà the son of Eliab wọ́n bá tún pè wọ́n láwọn náà ní yẹsà tẹ́lẹ̀ bá ń wò ní verse eh, eh, nine àwọn náà tún jáde eh, ah, the Datan <laughs> the Datan and Abiram láwọn tó bá Mósè pẹ̀lú Kórà tán bá wọn ṣe ọ̀tẹ̀ àwọn ọmọ ilé ẹgbẹ́ bàbá wọn wọ́n kọ́ bẹ́ẹ̀ ni láwọn tó wà ní the company of Kórà they contended against the Lord láwọn tó ṣe ọ̀tẹ̀ yìí àwọn ọmọ ilé Rúbẹ́nì ẹni. <clears throat> <laughs> ẹni kò yà ń lẹ́nu ẹni àwọn ọmọlé Rúbẹ́nì ni làwọn ọmọlé Dátàn àti Abraham tó ń ṣe ọ̀tẹ̀ torí pé àwọn ọmọlé Rúbẹ́nì àti Símíọ̀nù tẹ́pẹ̀ ti wọ̀n yìí àwọn náà kò ti àwọn ọmọlé Kóhàtì ilé Kóhàtì dẹ̀ ní ilé Kóhàtì jáde ẹ gbọ́ ilé Kóhàtì wọ́n ní ilé Kóhàtì àrùn àwọn ọmọ ilé Léfì kó máa fàdúrà sọ́pọ́ọ̀tì wọn àwọn náà ní kó dúró tì wọ́n níbẹ̀ ẹ wọ́n ṣe ohun tí ó yẹ kán ṣe ní alẹ́ ọjọ́ kan ọ̀run tún bá wọn kọ́lẹ̀ pé àwọn èyí ilé ilé Rúbẹ́nì ló wà tẹ́ bá bá mi wò lọ ní níbi olúwa ti sọ gbẹ́ngbà ilẹ̀ lanu o tún tí ó gbé two fifty mi ní verse ten olúwa tún jẹ́ ká rántí ẹgbọ́ wọn ní àwọn ni àwọn ọmọlé rúbẹ̀ ni àti wípé nevertheless ẹnìkan bó ti wá wo the children of Korah did not die kì í ṣe àwọn ọmọ Korah ò kú Korah fúnra rẹ̀ wọlẹ̀ ní alẹ́ ọjọ́ tó ṣe táyà kó tó gbéná wojú Mósè ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀ ń kú ọpẹ́lọpẹ́ pẹ́lọ́ ń dá àwọn ọmọ ẹ̀ sí àwọn láti jẹ́ the sons of Korah wọ́n kọ látòrí forty two dé forty ah wọ́n kankan sáàmù ni o ẹ gbọ́ wọ́n ní wọn ò kú ẹ̀mí mímọ́ bá wa kọ́ bẹ̀ ìbúyẹ mímọ́ bá wa kọ́ bẹ̀ ní chapter numbers chapter twenty six ta john wọlọ́ọ̀ verse eleven ẹ máa bá mi wò nílérèfé ni torí pé eighty nine verses ni wọ́n bá ń kà wọ́n lórúkọ the son of simeon ẹgbẹ́ alágídí àwọn náà jáde wọ́n ń kà wọ́n wọ́n kà wọ́n tilétilé ni wọ́n kà wọ́n tọ̀nàtọ̀nà ń gbọ́ wa kó wọn jọ ẹni tá kó wọn jọ hmm? twenty-two thousand two hundred ẹni twenty-two thousand two hundred náà kà ní second ní ìbò kejì tí wọ́n kà wọ́n twenty-two thousand two hundred ṣùgbọ́n nígbà àkọ́kọ́ ta kọ́kọ́ kà wọ́n ẹni ìgbà àkọ́kọ́ ta kà wọ́n numbers two ní verse thirteen ìgbà tó kà wọ́n fifty-nine thousand ní wọ́n three hundred fifty-nine thousand and three hundred ṣùgbọ́n lọ́tẹ̀ yìí thirty thousand one hundred ti miss ẹgbẹ́ alẹ́ ìṣirò ni ẹgbọ́ olúwa ni wọ́n kà wọ́n ẹ̀ census láwa yìí wọ́n ti dín lé simeon wọ́n ti dín wọ́n ti dín wọ́n ọ̀pọ̀ tó nígbà tó kọ́ kà wọ́n ní àgbà tó lè jagun ní o látòrí twenty tó lè jagun láwọn the army of God the son of God ọmọ ẹrú ni àwọn náà ni wọ́n dúró wọ́n kà wọ́n torí pé gbogbo wọn náà pàgọ́ ní south the gadite the simeon torí pé àwọn tẹ̀ lági kan ojú ogun wọn ò wọn pè fáwọn yẹn wọ́n ní kọ́ lè support wọn ni wọ́n tún fàdúrà support wọn bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ọmọ ilé Reuben àti Simeon Gádà tí wọ́n kà wọ́n ní alẹ́ ọjọ́ kan gbogbo wọn lápapọ̀ ẹni lápapọ̀ ń gbà kà wọ́n forty five thousand tẹ̀bá bá mi ń wò tán yín lọ ní verse eighteen the families and the sons of God, God, ìgbà tán kà wọ́n forty five thousand five hundred àwọn náà ní yẹsà wọ́n kà wọ́n pé ẹni apé o wọ́n pé ní ẹni tí ó ń bá mi wò a kà wọ́n ọmọlé Júdà ẹgbọ́ ìgbà tá a kà wọ́n ní verse twenty two tẹ̀bá bá mi wò seventy six thousand five hundred àwọn náà ti ṣe yẹsà wọ́n kà gbogbo wọn ní kọ̀ọ̀kan ilé Ísákà àwọn náà gbé tẹ́rí pé àwọn náà dúró gba kàwọn tán ní verse twenty five ilé isaka gba ta kàwọn lákàpé sixty four thousand three hundred ẹni alẹ́ ìṣirò numbers Thirty-six ló kún bẹ́ẹ̀ ẹnìkan lábẹ́ ohun mi ní bá mi ṣèṣirò zibolon wọn láwọn náà dáa ní verse twenty seven ngbà ka àwọn tilétilé tá a dárúkọ wọn orúkọ pọ̀ ọlọ́mọdé yín ká ni láwọn orúkọ bàǹtìbàǹtì tí gbogbo wọn jẹ́ yìí tí àsìkò sí láti máa dárúkọ eh, Zebulon sixty thousand ní sixty thousand five hundred ṣùgbọ́n gbà tá a kọ́kọ́ ka ọ lé Zebulon wọ́n ṣọmọ ní Numbers chapter two verse seven to and eight ngbà tá a ka wọn the tribe of Zebulon fifty seven thousand four hundred ẹni wọ́n lé o ẹni wọ́n alé nílé Zebulon ẹni wọ́n lé wọ́n lé nílé Zebulon abẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí káwọn ní ọlọ́kan ọjọ́ kan tí à ń wò wọn lọ ilé àwọn ọmọlé Joseph àwa sọ̀rọ̀ the Manasseh and the Ephraim ṣé pé ìpín méjì làwọn ti gbà tẹ́lẹ̀ ẹ ilé wọn ẹ wá bá máa wò ó wọ́n kà wọ́n wọ́n kà orúkọ ẹ gbọ́ the sons of Joseph ń là ń pè wọ́n ṣùgbọ́n pàtó ọ̀rọ̀ kan wá wà ní verse thirty three ẹ àwọn ọmọ Selofiat ẹ wo the son of Appas wọ́n ní òbí mọ́ kò bí ọkùnrin rárá ṣùgbọ́n láwọn ọmọbìnrin márùn kan tó dàbí pé wọ́n kàwé orí wọn pé oh, bóyá àti wípé pàápàá jùlọ ilé àwọn ọmọ Ephraim àti Mẹ́násè àwọn Yorùbá wọn ṣiṣẹ́ ní oko ẹrú tí wọ́n ṣe o torí pé àwọn ọmọ Joseph àfihàn ọba ilé ọlá ni díẹ̀ ọlá ẹ bá ń sọ pé ọlá ràn lára àwọn ọmọ ilé Ephraim àti Mẹ́násè tí wọ́n yàtọ̀ àdúgbò wọn ilé wọn ilé wọn gbogbo ẹ̀ ló wọn ẹ sọ pé pọ́ọ̀ṣì orí wọn pé kú ẹ gbọ́ punch ni ẹgbọ́ ibẹ̀ làwọn ọmọ sẹlófíàtì ti wá obìnrin márùn ọ̀tọ̀ọ̀tọ̀ tí ọ̀run bá wọn dárúkọ mala noah hoag eh, maika tizra orúkọ pọ̀ ẹgbọ́ àwọn ọmọ márùn yìí ọ̀run ò gbàgbé wọn wọ́n kà wọ́n wọ́n ní fifty two thousand ní gbogbo wọn lápapọ̀ ṣùgbọ́n wọ́n dídí dárúkọ orúkọ àwọn ọmọbìnrin yìí tá à ń lọ wò pé kí ló wá dé tá a dárúkọ àwọn ọmọbìnrin seven hundred ní seven hundred five fifty two thousand seven hundred wọ́n kà wọ́n ṣùgbọ́n gbàtà kọ́kọ́ kà wọ́n lákọ̀ọ́kọ́ ní numbers two ẹni ìwé numbers làwà numbers two ní verse ninety one pàápàá jùlọ thirty two thousand ní wọ́n two hundred ó fi hàn pé nílé Manasseh wọ́n ta mi irun ni wọ́n bá wọn jẹjẹkújẹ wọ́n torí náà ṣùgbọ́n àbí pé pọ̀ sí nílé Manasseh ẹ ló ga jù thirty two thousand ní wọ́n tẹ́lẹ̀ two hundred ṣùgbọ́n gbà kà wọ́n ní ìsìn tó lè jagun ni o lẹ́yìn àjàkálẹ̀ àrùn fifty two thousand seven hundred wọ́n ń bí sí wọ́n ń yé ni láwọn tí bùkún yamuyamu tó ti wà lórí ẹ̀ kékeré ni ẹni kékeré ni ilé Ephraim òun náà dìde ó ṣe yẹsà wọ́n ní ẹyẹ ṣarajọ wọ́n kà wọ́n the sons of Ephraim látòrí verse thirty seven níbi a kà dé thirty two thousand five hundred non fún wọn non nọ́mbà BVN làwọn náà ń ṣe yẹsà ẹgbọ́n wọ́n gba wọ́n olùkálùkù ń gba ID card ní inú gbọ́tà wáyé olùkálùkù ti dúró báyìí bánà báyìí bánà olùkálùkù ti máa yí ẹ ẹgbọ́n ẹ lè ṣèyàn mú lọ́wọ́ tá wáyé ṣùgbọ́n gbà kọ àwọn lákòókò ilé Ephraim ìgbà ka wọn eh, ní numbers two verse to nineteen forty thousand ni wọ́n forty thousand five hundred ẹni wọ́n dín díẹ̀ nílé Ephraim ṣùgbọ́n lápapọ̀ gbogbo wọn pọ̀ sí gbogbo ìlà Benjamin ẹ ló kárẹ̀ lasbon ẹ ló kárẹ̀ òun lọ́mọ ẹ̀ pọ̀ jù nígbà tó kọ́kọ́ wọ Egypt the ten sons lòun nìkan ni ló lọ́mọ jù the tribes of the, ben, uh, the Benjamites wọ́n pọ̀ bẹ́ẹ̀ o ṣùgbọ́n gbà àwọn ní wọ́n tán lè jagun ní ìsinyìí o ẹ̀ wá bá ń wo ní eh, chapter. Uh, uh, twenty six verse forty one gbọ́n nọ́mbà wọn forty five thousand six hundred àwọn náà ṣe yẹsà ṣùgbọ́n gbà àkọ́kọ́ kà wọ́n lákọ́kọ́ ah, alẹ́ ṣirò láwáyé gbà àkọ́kọ́ kà wọ́n ní numbers two ẹni numbers two verse twenty three gbọ́n kà wọ́n nílé benjamin ní kọ̀ọ̀kan thirty five thousand four hundred nítorí náà àwọn ọmọ ilé benjamin ẹni wọ́n pọ̀ sí wọ́n pọ̀ sí gbogbo àwọn yìí ni the gbogbo èyí ni a rí ní alẹ́ ọjọ́ kan tí wọ́n ṣà ká wọn ilé Dan láwọn ọmọ ẹrú làwọn náà dúró náà ṣe yẹsà náà ká wọn lórí ní gbogbo lárìtì ẹgbọ́ the Danites <laughs> orí wọn pé kí wọ́n mọ bá ti to ogun wọ́n mọ bá ti tẹ ogun the Danites ẹgbọ́ sixty four thousand six hundred láwọn tó rí wọn pé bẹ́ẹ̀ ọmọ kan ló sì ní ẹgbọ́ one tribe ohun yìí ó dúró ni ẹgbọ́ wọ́n yé wọ́n ń pa ni sixty four thousand four hundred tó lè jagun nílé akíkanjogun ni ẹgbọ́ ẹ o ìgbà àkọ́kọ́ kà ní numbers ní numbers chapter two ẹni chapter two verse twenty six sixty two thousand ni wọ́n bẹ̀ seven hundred nítorí náà lè e dànù wọ́n pọ̀ sí ẹni wọ́n pọ̀ sí ní ọlọ́kan ọ̀jọ̀kan àkàwọn lé àṣà nígbà àkàwọn lákàtàn tẹ́ wò ní verse forty six fifty three thousand five hundred wọ́n ní àwọn náà ṣe yẹsà wọ́n gba nọ́mbà olùkàkùn ń gbé bánà wọ́n ń gbé àṣà lẹ́ni tó ń fi ọlá gbàdúrà fún àṣà ọmọ ni ṣùgbọ́n gbàtà kọ́kọ́ ká àkọ́kọ́ ní nọ́mbà sẹ́ni nọ́mbà chapter two verse twenty seven mọ́ twenty eight gbàmáka tá a sọ àṣà forty one thousand five hundred wọn ó fi hàn wípé wọ́n pọ̀ sí ilé àṣà ẹ̀gbọ́n lẹ́ni tá a fi ọlá gbàdúrà fún wọ́tà mi rùn tí ó bá wọn jẹjẹ kújẹ kò ní jọ̀gbọ̀n ah, <laughs> naphthalene ọ̀rọ̀ ẹnu ẹ̀dá kú ni bàbá ẹ̀ sọ beautiful words ló ń ti ẹnu ẹnu naphthalene jáde nígbà ká wọn ní ìsìn yẹn nígbà ká wọn forty five thousand four hundred nígbà tán ká wọn tẹ bá bá ń ní ní verse fifty of numbers chapter twenty six láti ka wọn mọ́lé naftalin làwọn náà ń ṣe yẹsà nọ́ngbà nọ́mbà wọn lè ṣe sà wọn là dúpẹ́ sà forty five thousand four hundred wọn láti kara wa pé ẹ̀gbọ́n forty five thousand four hundred láwọn ọmọkùnrin yánnyán ni àka obìnrin lé o àka àwọn obìnrin lé o àka àwọn ìyàwó à ń ká àwọn ọmọkùnrin ni tó lè jagun tí Ọlọ́run bùkún fún ní ìgbàgbàta kalẹ̀ naftali ní numbers two ìgbàgbàta kọ́ka ní numbers two chapter uh, chapter two verse thirty fifty four fifty three thousand ní wọ́n four hundred ní alẹ́ ọjọ́ ìṣirò làwà yìí nọ́mbà ṣà ń ká àwọn ní ọlọ́dúnkan ọjọ́kan ní àpapọ̀ ẹni ní àkótán ara nígbà dórí fifty one verse fifty one ní gbogbo àwọn tá a kànú gbó yìí <laughs> lẹ́lẹ́ẹ̀kejì ní ìbò ẹlẹ́ẹ̀kejì census ẹlẹ́ẹ̀kejì tá a kà yìí tá a kó wọn jọ yìí ẹni six hundred lọ́mọkùnrin tó lè ja ogun yányán six hundred and one thousand seven hundred and thirty ní aka nínú gbó ní alẹ́ ọjọ́ kan ẹ máa bá wò wọ́n pọ̀ jẹ́ntẹrẹ ìgbà àkọ́kọ́ kà wọ́n tá a kà wọ́n lákàpọ̀ tá a kà wọ́n mọ́lé àwọn ọmọlé elévi mọ́ ìgbà àkọ́kọ́ kà wọ́n six hundred and three ni wọ́n jẹ́ six hundred and three thousand five hundred and fifty ẹ gbọ́ ó wá jẹ́ pípé lápapọ̀ wọn pọ̀ púpọ̀ so olúwa wá sọ fún wọn wípé láti ìgbà yìí lọ látòrí verse fifty three wípé bó ti wá kà wọ́n yìí ẹ eh, tẹ bá máa pínlẹ̀ ẹ gbọ́ when you are about to divide the inheritance láwọn ilẹ̀ tẹ́ ń lọ jogún yìí wọ́n ní according to ilé baba ni olùkàkùn ti mọ baba tó bi according to tribe ẹ gbọ́ wọ́n ní kí wọ́n pín bòtí ibi tán bá ti pọ̀ sí orí òjòrí ni ẹ gbọ́ wọ́n ẹ small tribe wọ́n ní ẹ fún wọn ní small portion èyí tán bá pọ̀ ibi tán bá ti pọ̀ jù wọ́n lè jẹ́ kílẹ̀ wọn pọ̀ sí ẹgbẹ́ nìkan gbogbo èyí náà sọ ẹ wọ́n ní kán divide kólúkàkù wà ní gẹ́gẹ́ bí ilé baba nìkan fi pínlẹ̀ yẹn kí gbogbo wọn wà together kán máa scatter wọn ẹ gbọ́ orí òjò rí nígbà táwa dé orí verse fifty nine ẹ máa bá ń wo wọn dárúkọ orúkọ pọ̀ ẹ gbọ́ wọn list ni rókọ̀ọ̀dì nílé alẹ́ ọjọ́ kan tọrùn bá wọn kọ́lẹ̀ o tán rẹ́gísítà wọn ẹgbẹ́ nìkan ní alẹ́ ọjọ́ kan níwájú olúwa the the verse twenty nine ibẹ̀ láti kọ́kọ́ mọ̀ nígbà tá a ti ń ṣe ẹ̀kọ́ bíbélì lọ ní exodus tá a ti bá wọn tá a ti bá wọn rìnrìn àjò yìí láti rí i pé orúkọ bàbá mose amram ló ń jẹ́ àti wípé torí pé ní verse fifty nine ní fifty nine numbers chapter twenty-six verse fifty-nine ibẹ̀ láti sọ wípé the name of amram's wife was joisipet the daughter of levi ọmọ bíbí inú levi tí ó bí <laughs> nígbà tó ń gbọ egypt ni ìyá mose jẹ ó wá fi hàn wípé eh, ìyá mose jẹ ọmọ bíbí inú eh, levi àti wípé bàbá ẹ̀ jẹ eh, ìkan nínú àwọn ọmọ ọmọ levi ó wá fi dàbí pé nephew and aunty ló fẹ́ra wọn òun ló fi jẹ́ pé nígbà tá a kọ́kọ́ gbé tàn wọ́n jáde ní exodus two ẹni two ní chapter two verse one a man ni ọkùnrin kan láti ilé levi ó mú ìyàwó láti the daughter of levi daughter of levi ni ìyá mose tá à ń pè ní joisibet ọmọ bíbí inú levi jentejente báyìí ní egypt ló ti bí lẹ́yìn tó ń dé ló bí ọmọ yìí ní alẹ́ ọjọ́ kan ẹnìkan lábẹ́ ohun mi tó bá mi gbọ́ lọ nítorí náà never six àwa sọ àtúkà ilé arọ́nì ni pé ó bí wọ́n dárúkọ Nádàbù bó tilẹ̀ jẹ́ pé wọ́n bímọ eh, Abihu Elizari Itamari àwọn ọlọ́run kọlù ní Leviticus sixteen tó dáná àjèjì síwájú Elédùmarè àwọn méjì ti kú they died because they offered ní bíbélì sọ wọ́n tún bá wọn tẹnu mọ́ pé ní chapter twenty six yìí verse sixty torí pé wọ́n dáná àjèjì síwájú Elédùmarè tọmọ yín ò ní dá tẹ́yìn náà ò ní dá ní orúkọ Jésù àwa ka gbogbo wọn ní ọlọ́kan òjọ̀kan gbogbo ọmọlé Léfì tí a ka ní alẹ́ ọjọ́ kan yìí nínú igbó yìí nínú the plain of Moab ẹgbọ́ tí a kà lọ́wọ́lọ́wọ́ twenty three thousand ni wọ́n ṣùgbọ́n gbà tá a kọ́kọ́ kà wọ́n lákọ́kọ́ <laughs> ní numbers three verse thirty nine ìgbà tó ń ka gbogbo ọmọ ilé Léfì twenty two thousand ni wọ́n ní ilé Léfì ṣùgbọ́n wọ́n ti pé extra one thousand bọ́ bá a ti wá kà wọ́n tó yìí ìwé mímọ́ fi yé wa wípé kò àwọn tó àkà yìí àwọn tó ń ṣẹ̀ṣẹ̀ bínú gbó ni o tó ti dọkùnrin yányán o ẹnìkan lábẹ́ omi torí pé gbogbo àwọn tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ tó ti sọ pé àwọn dàbí aáyán àwọn dàbí tata táwọn ò lè lọlẹ̀ lérí lolúwa ti bínú sí tó ní gbogbo wọn kú sínú igbó wọn ní gbogbo wọn ti kú o ẹ wọn ní kò sẹ́ni kankan tó kù ẹ bá ń wò ní verse sixty three sixty four sixty five except ẹ gbọ́ pàápàá jùlọ sixty five pé kò sẹ́ni kankan tó àyàfi ẹni except Caleb eh? àti Joshua àti son of àwọn tó kù níbẹ̀ nínú gbogbo ọ̀tàwọn àtijọ́ nítorí náà gbogbo àwọn tó ń pọ̀ sí tó ń reduce sí àwọn tó ẹ̀ṣẹ̀ bí ni wọ́n ń yé wọ́n bí ni ẹ gbọ́ nínú aginjù wọ́n ń yé wọ́n bí ẹ sáré bá ń gbé lókè ohun àdúrà pé olúwa enlarge my territory olúwa wá sọ àgbègbè di mi dín ńlá ẹnìkan lábẹ́ ohun mi olúwa tó sọ àgbègbè àwọn ọmọ Jacob dín ńlá sọ àgbègbè mi náà dín ńlá in the mighty name of Jesus ẹ bá ń gbé lókun òkè ẹ bá ń gbà láyé àdúrà kí olúwa kó sọ àgbègbè yín di ńlá ní orúkọ jésù ní àgbẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ jésù olúwa increase me in knowledge ni knowledge of you torí pé a máa fúnni ní ìmọ̀ ní bíbélì sọ ní colossians chapter two verse nine you, you grow with increase your increase is from the lord a máa sọ ọlọ́run ní fún ní ní ní ìmọ̀ àní olóruwa ló ń sọ ní dín ńlá ẹnìkan lábẹ́ omi tí ó sọ bẹ́ẹ̀ gbólúwa wa sọ mí dín ńlá ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù divine increase new divine enlargement gbogbo èdè ní ẹ bá ń pè ní orúkọ jésù kọlọ́n kó sọ yín dín ńlá bẹ́ẹ̀ tí ń gbé ìtàn yìí lọ ní alẹ́ ọjọ́ kan yìí ní orúkọ jésù mo kì í síwájú elédùmarè mo kì í síwájú olúwa tó ibi àlọ́ládé yìí numbers twenty seven à ń nọjú kọjá ni ní pápápá inheritance law àwọn ọmọ tá a rí yìí àní àwọn ọmọ ilé eh, sẹlófíàtì yìí ẹ gbọ́ ní chapter twenty seven ẹ wo wọ́n yí òfin padà wọ́n yí nǹkan kan padà wọ́n ìwé mímọ́ dárúkọ wọn ní verse one wọ́n dárúkọ wọn àwọn ọmọdé Manasseh ni ọmọlélé Ephraim láwọn tí ò jẹyà rí láwọn ọmọlé Joseph tó jẹ́ pààfin ọba náà gbé yìí tó dàbí pé orí wọn pé yìí ẹ bá ń sọ bẹ́ẹ̀ àwọn márùn ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀run bá wọn kọ́lé láti jẹ́ pé lọ́ọ̀lá àwọn ọmọ ìrídìí wọ́n mọ̀ nípa òfin wọ́n mọ̀ nípa ẹ̀tọ́ aya kò wọ́n kú obìnrinbìnrin ni wọ́n wọ́n tún lẹ́nu ọ̀rọ̀ wọ́n wá sí kán tó lè déwájú Mósè wá jàjà ó láti jẹ́ wípé wọ́n wọ́n ní influence àwọn náà obìnrin ìlú ni wọ́n women leader ni wọ́n ti ń jà fẹ́tọ̀ tipẹ́ wọn ò ṣẹ̀ṣẹ̀ máa jà àfẹ́tọ̀ láwọn ọmọ tẹ́ ń bá mi wò lọ yìí lálẹ́ ọjọ́ kan orúkọ sẹlófíàtì ó fi hàn wípé òjìji ni o the dark shadow ẹ òjìji sì lọ́rọ̀ ẹ̀ òjìji tó dúdú ni tí ò lọ́mọ ẹ gbọ́ kò lọ́mọkùnrin kò láròólé tó gbélé ní alẹ́ ọjọ́ kan ṣùgbọ́n láwọn ọmọ tó ju ọkùnrin lọ ẹ gbọ́ márùn ọ̀tọ̀ọ̀tọ̀ gbogbo lẹ́nu wọn mú gbogbo lẹ́nu wọn yá àwọn ló yí òfin padà women's right orí wọn ló ti bẹ̀rẹ̀ lọ́wọ́ bá a ti ṣe ètò ní alẹ́ ọjọ́ kan alẹ́ ọjọ́ kan àwọn ọmọ tẹ̀ ń wo ìlọ tó tilẹ̀ jẹ́ wípé eh, a ti kọ́ ní Genesis forty six verse five and six wípé alẹ́ ọjọ́ kan ní ọjọ́ tí olúwa tí Jacob fẹ́ bùkún Joseph ó dàpè sọ́tọ̀ ni Ephraim and Manasseh ó pè wọ́n wọlé ni ṣùgbọ́n ó gbọ́wọ́ lórí ẹ̀gbọ́n ó ó gbọ́wọ́ lórí àbúrò ó bùkún ó fi ìbùkún ẹ̀gbọ́n fún àbúrò ní alẹ́ ọjọ́ kan léyìí tá a ti rí kọjá Manasse gangan ni àkọ́bí ilé àkọ́bí yìí làwọn ọmọ ìtiwa the Manasses ẹ̀gbọ́n ní tí ń bá mi gbóhùn mi ẹ wọ́n wá pa ìtàn fún Mose verse two wọ́n they stood before Moses láwọn táyà kò wọ́n da aṣọ borí ni bóyá wọ́n débẹ̀ ni ẹgbọ́sà wọ́n ní àti Eliza the priest wọ́n pẹjọ́ ni wọ́n pẹjọ́ kó tó lè déwájú Mósè ẹ wo bẹ́rò ṣe pọ̀ tó wọ́n pẹjọ́ débẹ̀ ni uh, the congregation wọ́n make a case pé tòótọ́ bàbá àwọn kú ní sínú gbó verse uh, three ṣùgbọ́n òun ò sí níwọ̀n níbi ọ̀tẹ̀ ẹ̀gbọ́n wọn ní bàbá àtàwọn ò sí nídìí ọ̀tẹ̀ láwọn tó dá bàbá wọn mọ̀ wọn mọ ọmọ ẹni táwọn jẹ́ kì í bá wọn ṣọ̀tẹ̀ ẹ̀gbọ́n kò sí nídìí ọ̀tẹ̀ kò sí lára wọn kóra ẹ̀ ó sì ti kú ẹ̀ wọ́n wá ń jàfẹ́tọ̀ verse four ẹ̀ why should the name kí ni dé gbogbo ẹbẹ tí ń ka census wọn lẹ́ẹ̀ka wà nílé wa ẹ̀gbọ́n iyì làwọn ọmọ selofia ti sọ ní alẹ́ ọjọ́ kan pé bó ti wá ká àwọn tó tó tọ́kọ̀ lọ́kùnrin wọn wọn kà wọn mọ wọn ti ṣe census wọn sì ti kà wọn tán lé ẹ e má ṣe àwọn náà jẹ́ obìnrin àwọn jẹ́ obìnrin wọn kà wọn lé àwọn wọn ni wọ́n ń jà fún ẹ̀tọ́ ní alẹ́ ọjọ́ kan àwọn eléyìí wọ́n ti mọ̀ pé wọ́n ti yọ orúkọ àwọn àwọn gbọ́dọ̀ sí ọpẹ́lọpẹ́ ohun ọpẹ́lọpẹ́ wọ́n fọhùn lálẹ́ yìí ilé wọn bá parẹ́ wọn bá má ti mọ̀ pé wọ́n wà lára wọn ẹ gbọ́ láwọn tẹ́ ń bá mi wò so Moses brought their case before the Lord Mose lẹ́ni tí máa ń fi wádìí bàbá wa yìí ó bá sáré bá Ọlọ́run pé Olúwa ẹ ọmọ ìwà wọ́n máa sọ pé bàbá wọn sí báyìí olùrojọ́ ìfún olúwa and olúwa and the lord spoke to moses wá sọ fún moses ẹnìkan lábẹ́ omi ní àwọn oní bàbá tó gbọ́ràn dáadáa yìí the daughter of selofia wọ́n ní n tó ń sọ all right àṣeyàn lè pẹjọ́ wájú olúwa àṣeyàn lè ṣe ẹjọ́ kò tẹ́mi lọ́rùn láwọn tó dá lójú ni o ìrìn bàbá wọn dá wọn lójú wọn ní kò sí ìdí ọ̀tẹ̀ wọn dá wọn lójú ni pé èsì ti ka gbogbo wọn tán ẹ̀ẹ̀kà wá ń lé wa ẹ̀ńtẹ ẹ bá wa fẹ́ pín ogún báwo lẹ́ ti wá ṣe ṣé àwa kò wá ní kàn wá ni àwọn ẹgbọ́n wọn ni wọn ò ṣèkà láwọn tó dá lójú wọn rojọ́ wọn olúwa sì gbàsí wọn lẹ́nu pé tòótọ́ n táwọn ọmọ yìí sọ bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí èyí ló yí òfin padà tí ọ̀run gbàgbé kódà òfin ilẹ̀ tá a wà yìí àti ìlú gbogbo ní òfin the possession the right to succession ẹgbọ́ the inheritance law ibi ìlú ti bẹ̀rẹ̀ Olúwa wá sọ pé and you shall speak to the children of Israel nítorí pé àwọn ọmọ yìí wá ẹ wá sọ fún wọn pé tí ọkùnrin bá kú tí ò bá ní ọmọ ó di dandan wọ́n ní obìnrin wọ́n ní ẹ fi ẹ̀tọ́ ẹ̀fọ́ obìnrin ní tó fi jẹ́ pé láwọn bòmíì obìnrin jọba ẹnìkan ẹ bá ń gba <laughs> regent wọ́n pè wọ́n olúwa òfin ìyípadà ní alẹ́ ọjọ́ kan pọ̀ ọmọbìnrin lè jẹ ọba ẹnìkan lábẹ́ wọn mi wọ́n ní tí ò bá ní ọkùnrin ní o wọ́n ní obìnrin ẹ̀ gbọ́dọ̀ wọ́n ní ẹ̀ pàṣẹ sí ọmọbìnrin tí ò bá lọ́kùnrin if he has no daughter tí ò bá wá ní ọmọ ọkùnrin rárá wọ́n ní ẹ ẹ wá fi fún pass to his brothers wọ́n ní ẹ fún àwọn tó jẹ́ ọmọ ìyá ẹni tó kú yìí wọ́n ní òun nìkan fún tí ò bá wá ní àwọn ọmọ ìyá wọn ni ẹwà ẹbí ẹwà ẹni tó súnmọ́ bẹ́ẹ̀ gẹ́lẹ́ lófin ìlú ìrí ni ẹnìkan ti bá mi gbọ́ tó jẹ́ wípé gbogbo òfin ìlú lórí ọ̀rọ̀ bíbélì ni o the right of succession ẹ gbọ́ alẹ́ ọjọ́ ìnáda major case law ẹ gbọ́ ní alẹ́ ọjọ́ kan ni wọ́n dá sí ní ní òfin yìí ní òfin yí padà ní tí àwọn ọmọ ìwọ tá a gbé wọn kalẹ̀ nínú ìwé ìtàn tọrùn ò gbàgbé torí pé àyà kó wọn ní alẹ́ ọjọ́ kan wọ́n jà fún ẹ̀tọ́ wọn ẹ́ ní láwọn tó ti wà ń bẹ̀ ní nínú gbáàgìjì wọ́n jà fún ẹ̀tọ́ wọn ní alẹ́ ọjọ́ kan tí ó dá wọn lójú pé àwọn ò sí níbi ọ̀tẹ̀ kódà tẹ́ bá bá mi fast forward ẹni fast forward ní number thirty six verse three they so shall know inheritance wọ́n tún tẹnu mọ́ ní nígbẹ̀yìn nọ́mbàsì tájọ máa parí lágbára ọlọ́run yìí wípé àwọn ọmọ já àwọn ọmọ selofiat yìí wọ́n tún tún ọ̀rọ̀ wọn kọ ní nọ́mbàsì thirty six verse three pé torí náà ẹ̀tọ́ fún ẹni tí ó bá bí ọmọ wọ́n gbọ́dọ̀ fún ẹ̀tọ́ ẹ̀ fún àwọn ọmọbìnrin tí ó yí gbogbo nǹkan padà ní ọjọ́ iwájú ẹlẹ́ àwọn ọmọ yìí yí nǹkan padà ní ọjọ́ iwájú tí ọ̀run ò gbàgbé kódà ní Joshua nígbà tó bẹ̀rẹ̀ sí ní pín ilẹ̀ ẹni fast forward ẹni fast forward ah, ní Joshua o ẹ̀ bá ń sáré kọ́lé ẹnìkan seventeen verse four but the Selophiat aláwọn ọmọ yìí the son of Gilead the nọ́ǹkì lóríṣiríṣi the son of Manasseh tí yóò lọ́mọ yìí ṣùgbọ́n tó láwọn ọmọkùnrin gbogbo ìnákọ síbẹ̀ nígbà tó dé pọ́n bẹ̀rẹ̀ sí ní pínlẹ̀ wọ́n pínlẹ̀ kan wọ́n ẹgbọ́ wọ́n pín kan wọn ṣùgbọ́n ibi táwọn lọ́ládé Joshua the next ẹgbọ́ the next leader and now the Lord said to Moses eh, go to the mountain Abarim only ní wá lọ síbẹ̀ and see the land which I have given to the children of the kó wá lọ wo àwọn òkè ṣé oróyè ni o kó wá lọ wo nǹkan tó ń fún àwọn ọmọ Israeli ó ti rí ògo la ó ti rí bí ilẹ̀ ìlérí Ọlọ́run fi wọ́n gbágbágbá ni kì í ṣe pé vision nìkan ó rí lójú kojúkojú ni ṣùgbọ́n tá a bá wo the north part of òkè orí òkè yìí là ń pè ní Pisgah ẹnìkan the peak of uh, Pisgah or mountain nebo ẹnìkan lábẹ́ omi torí pé wọ́n ti gbàbẹ̀ kọjá ní numbers twenty three nígbà tí wọ́n ń lọ kódà numbers twenty three yìí gangan ní <laughs> balaam àti balaki níbi ìrúbọ náà ti ṣe the great offering tó ti ń rúbọ eh, lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó ń pa ẹran lákọlábo méje méje lórí pẹpẹ wọ́n ti pa ẹran lórí pẹpẹ tí olúwa ní kí eh, tí Mósè gbọ́dọ̀gùn kó ti wá wéré ẹ̀mí eh, ti lọ́lẹ̀ ẹ gbọ́ wọ́n ti pa ọ̀pọ̀lọpọ̀ ẹran láti ìrúbọ orí òkè yìí ni olúwa ní kí Mósè gùn pé nítorí wípé hmm, ẹgbọ́ orí òkè yìí wọ́n ti kọjá ńbẹ̀ nígbà tí wọ́n tún ń sin ọ̀rọ̀ Aaroni ní Numbers twenty one twenty ẹ o orí òkè yìí ni Olúwa sọ pé and when you, you have seen it you shall gather Olúwa wá sọ fún pé tó bá ti rí pé ẹ o kó náà kóra jọ bí a ti kó Aaroni jọ tó jẹ́ alẹ́ ọjọ́ ìbànújẹ́ ńlá fún Mósè torí pé Olúwa ti sọ ibi tó máa wọlé sí ibi tó máa sùn sí pé ó kàn máa rí hmm, ó kàn máa rí ní ọ̀kan ni pé kò ní wọlé ìlérí ẹgbẹ́ nìkan ní numbers twenty twenty four ní chapter twenty verse twenty two to twenty four òní Áárónì ti kú tí a gádà ohun yìí gẹ́lẹ́ lolúwa sọ fún Mósè pé wọ́n ní iṣẹ́ parí wọ́n ní kó <laughs> pébi tó máa wọlé sí. Si ní alẹ́ ọjọ́ kan torí olúwa wa rán létí pé bí wọ́n àti ẹgbẹ́ wọn lé òun àti verse fourteen òun àti Áárónì náà ń wí kábàkàbà ní Mẹ́ríbà tó ń fi gbogbo ìtara nǹkan tó ṣe wọ́n tó ń sọ ọ̀rọ̀ burúkú sáwọn ọmọ Ísírẹ́lì tó gbá wọ́n ní speak to the rock wọ́n ní ṣe náà gbá gbàgàgbàgà ẹ ẹ wo olúwa wa rán létí pé Áárónì lẹ́nu ẹ̀yà òun ló kọ́kọ́ kú ṣùgbọ́n ní ìsìn wọ́n ní ṣe ti parí ẹgbọ́ nítorí náà wọ́n ní kí bàbá wa ìgbéra kò tiẹ̀ jẹ́ ọlọ́run yàn bó tilẹ̀ jẹ́ wípé ah the intercessor banki the principal ẹni tó jẹ́ pé <clears throat> ẹ wò ó dé ọ̀sẹ̀ tó ń bọ̀ ní bàbá yìí bó ti wá ń ṣètò yìí kò jẹ́ ọlọ́run níyàn the meekest man ní bíbélì pé ní numbers twelve thirty eh, three kò tiẹ̀ jẹ́ ọlọ́run ó dàbí pé gbogbo ẹ̀ ti sú ogan ti àgbà ti dé one twenty kò lé ẹ̀bẹ̀ẹ̀bẹ̀ pé olúwa má jẹ́ òun kú ń gbò ti rí i pé ìdájọ́ ti wà lórí Áárónì àwọn sì jọ ṣẹ̀ṣẹ̀ ni ó gbà wọ́rọ́wọ́ ó ti rí ibi tí ó máa sùn sí olúwa ti fi bí wọn ṣùgbọ́n ibi tí ààrẹ tí bàbá Mósè máa sùn sí ní alẹ́ ọjọ́ kan tó lọ́wọ́ ti fi hàn yìí ọ̀pọ̀lọpọ̀ ẹbọ láti rú bẹ́ẹ̀ láti rú ọ̀pọ̀lọpọ̀ ẹbọ àti akọ àti abo méje méje ọ̀tọ̀ọ̀tọ̀ ní Bálákì ti gbé kalẹ̀ tó ń rú ẹbọ tó ní kí Bálámù máa bá wọn fọhùn sí olúwa tí ó jẹ́ wípé Bálámù gan fọ àwọn àsọtẹ́lẹ̀ ohun tí ó ṣe orí òkè yìí gan gẹ́lẹ́ ní gan same place yìí lọ́lúwa ní ibẹ̀ ni Mósè ó wọlé sí ó ti fi ibi tó máa sùn sí ní alẹ́ ọjọ́ kan mú wá kí n kú kalẹ̀ and let the spirit of God Olúwa wá sọ fún Mose and Moses spoke to, to the Lord saying and let the spirit of the God of uh, the God of the spirit of all flesh set a man above the congregation ó wá ní tó nígbà tí lóun máa kú yìí ẹ wá yan ènìyàn kan tó máa tí ó lẹ́ẹ̀mí Ọlọ́run tí ó máa lè ṣe àwọn ètò yìí òun kọ́ ló yan àwọn èèyàn nǹkan ló yan ẹni tó máa gba iṣẹ́ lọ́wọ́ òun ní kó ló wá yan ẹni tí ó máa gba iṣẹ́ lọ́wọ́ lẹ́ni tí ẹ̀ ń bá mi wò lọ́ọ̀ yìí tó ti break Guinness Book of Record the meekest man ó tún sọ fún Ọlọ́run pé kó yan èèyàn tó máa lọ ṣáájú wọn tó máa lead àwọn èèyàn yìí òun kọ́ ló yan o ó ní kọ́ ló wá kó yan and the Lord said to Moses èmi náà sọ fẹ́ nìkan wọ́n ní ẹ ti mú Joshua the son of Nun ní ọmọ tó wúlò tó yúfò in whom the spirit is lẹ́ni tí ẹ̀mí Ọlọ́run wà lára ẹ̀ wọ́n ní kẹ́ ẹ fọwọ́lé ẹgbọ́ wọ́n ní kàn fọwọ́lé kàn bá wọlé tàbá síwájú tábà fast forward ẹni tó fọwọ́ lé yìí Joshua yìí ní Deuteronomy thirty four verse nine ìwé mímọ́ sọ wípé àfún ó only the spirit of wisdom the Joshua the son of Nun Naibanpe was full of the spirit of wisdom ní bíbélì sọ ní Deuteronomy thirty four nine lẹ́ni tí Mose gbé ọwọ́ lé for Moses had laid hand upon him àṣẹ bí wòlíì bá gbọ́wọ́ lé yàn láwọn wòlíì tó rọ́ lọ́rùn ni o ó gbọ́dọ̀ yan ọgbọ́n nú the spirit of wisdom was upon him ẹ gbọ́ bíbélì sọ lẹ́ni tí Olúwa ní kan mú ní alẹ́ ọjọ́ kan yìí alẹ́ alẹ́ ọjọ́ kan tá a jọ ń wò lọ olúwa ní kàn yà sọ́tọ̀ put your honour upon him wọ́n ní kí àwọn ọmọ israeli kó lè bá a bọ̀wọ̀ fún onípàtó àti ọ̀gọ̀gọ̀ bíi táwọn lọ yìí lẹ́nìkan tí ó gbọ́dọ̀ béèrè fún fún ọ̀nà ní orúkọ jésù nígbà àkọ́kọ́ ni mose ó ṣe kínní yìí nígbà kan rí ní numbers eleven ní numbers eleven látòrí verse sixteen to twenty-five ó yí ordained the elders ni tó gbọ́wọ́lé wọn lórí kì í ṣe ìgbà àkọ́kọ́ tí ó gbọ́wọ́lé wọn lórí láti fi láti lè ṣiṣẹ́ olúwa ẹ gbọ́ olúwa ti sọ fún wọn kódà timothy ah sọ́ọ̀lù kárẹ̀ ngbò kọ lẹ́tà sí timothy ó sọ fún ní timothy ní chapter ní eh, first timothy chapter four verse fourteen ó ní do not neglect your gift which was given to you true prophecy when the body of elders táwọn àgbààgbà nígbà tó gbọ́wọ́lé ẹ lórí oníkóṣe gbàgbé ni àwọn ìbùkún àwọn ẹ̀bùn tí olúwa fún ọ ẹnìkan lábẹ́ omi wọ́n gbọ́wọ́lé olúwa wá ní kọ́ gbọ́wọ́lé ó ní lay your hands upon him ó ní kẹ́ gbọ́wọ́lé orí eh, ẹnìkan tí ó tẹ̀lé wọn lọ torí pé olúwa yan Joshua ní alẹ́ ọjọ́ kan ẹni tí ẹ̀mí ọlọ́run bẹ lára ẹ̀ strong testimony of personality ẹ̀ lẹ́ni tó wúlò tó useful for forty good years òun ló kọ́kọ́ ṣáájú wọn bó tilẹ̀ jẹ́ pé eh, eh, Mósè mọ̀ pé òun ló wúlò jù ṣùgbọ́n ó sì béèrè lọ́wọ́ ọlọ́run he was òun ló ṣàjẹsájú wọn the battle of refidim ogun refidim ogun àkọ́kọ́ tó kọlu àwọn ọmọ israeli ogun àwọn ọmọ amalaiki àwọn ọmọ atẹ̀yìnjà àwọn ọmọ àlè ilé yìí sọ ẹ bá ń sọ bẹ́ẹ̀ ilé yìí sọ tó yọ sí wọn gbòà tó yọ sí wọn jà ní exodus seventeen the first military leader ẹ bá ń kí of the whole of the ancient uh, israel oní uh, oní joshua the son of nun ní ẹgbọ́ uh, the servant of moses lọ́mọ tó wúlò tó yusuf tó jẹ́ pé ń gbọ́ lọ́hún pé pè pé kó sáré gùnkè wá after the covenant with the people tó sáré gùnkè wá òun fẹ́ fún wọn ní òfin àwọn òfin mẹ́wàá ọmọ yìí ló tẹ̀lé ní alẹ́ ọjọ́ kan ní Exodus twenty four Joshua tẹ̀mbámiwó yìí nígbà tó di thirty two tó fẹ́ sọ̀kalẹ̀ for forty days and forty nights lòun náà bá dúlẹ́dúlẹ́ tó ń wọ̀gá ẹ̀ lọ́ọ̀kan àṣé ó há síbẹ̀ tí ò jẹ tí ò mu lọ́mọ Joshua tó wúlò yìí òun ló kọ́kọ́ sọ fún Mósè pé ó má dàbí pé òun gbárùkù kan nígbà tí wọ́n ń ṣe òrìṣà the the the sin of the calf tó ń jó níwájú òòṣà ó dé ó má dàbí pé ogun wọ̀lú nǹkan kan máa ń ṣẹlẹ̀ òun máa ń gbúrogun Mósè ní eléyìí ìṣogun àwọn èyí yọ̀ ni ẹ̀gbọ́ ní Exodus thirty two seventeen lọ́mọ tó wúlò tó useful yìí ìwé mímọ́ sọ wípé ní Exodus thirty four ìgbà tí Mósè máa gùnkè lẹ́ẹ̀kejì olúwa ní kó má mú gùnkè no man shall come with you ní Exodus thirty four verse three ní ọmọ tẹ́ ń bá mi wò lọ́yẹ̀ ó ti rọ́ lọ́hùn ó ti rí àrà wọn dà ẹ gbọ́ ó súnmọ́ Mósè pẹ́kẹ́pẹ́kẹ́ ni òun lọ lọ́hùn fàyọ láwọn tó ń ṣiṣẹ́ olúwa tí ó gbọ́dọ̀ gbayì tó gbọ́dọ̀ gbẹ̀yẹ ní alẹ́ ọjọ́ kan wọ́n ní ẹ wá bu iyì kún Joshua the son of Nun lẹ́ni tó jẹ́ wípé orúkọ ẹ̀ gangan Òsíà ni ni bíbélì kọ wípé Numbers thirteen nígbà tó máa rán wọn iṣẹ́ láti lọ ṣe àmì sí ìlérí Numbers thirteen verse sixteen láti rí i pé Hosea gangan lórúkọ ẹ̀ ní Numbers thirteen ni o verse sixteen ṣùgbọ́n àpèjá ìnagijẹ tí alias tí Mósè máa ń pè Mósè ní máa ń pè Joshua Hosea ní orúkọ Joshua ń jẹ́ ará ilé Ephraim ni àwọn ọmọ ilé Ephraim láwọn tó ti gba ìbùkún sórí ẹ̀gbọ́n the posh orí wọn pé kú ilé Ephraim eh, the people of the hill. Hmm? ẹgbẹ́ nìkan tí ń gbọ́ olórí wọn ní alẹ́ ọjọ́ kan òun ni olúwa ṣe wọ́n ní set him before the Elisa the priest wọ́n lè gbé síwájú àfa ẹnìkan lábẹ́ omi ẹlẹ́gbá níwájú àlùfáà kí wọ́n in the sight of the congregation and give some of your authority gbogbo àwọn àṣẹ tó wá ń pa yìí àwọn èyí tó wà lára ẹ̀ wọ́n ní kẹ́bà ń fi fún Joshua ní alẹ́ ọjọ́ kan tẹ́nìkan gbọ́dọ̀ gbà tẹ́nìkan gbọ́dọ̀ fọwọ́ gbárí èmi náà lọ pé olúwa ah olúwa olúwa iyì àti ẹ̀yẹ wá fi wọ̀ mí ní alẹ́ ọjọ́ kan alẹ́ ọjọ́ kan ọlọ́run dá ìyá ọmọ sọ́tọ̀ olúwa olúwa alẹ́ ọjọ́ reward ni olúwa rántí gbogbo iṣẹ́ làkàkà tí í ṣe níwájú olúwa ó lẹ́mí ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́ni tó ti tested and proved for over forty years lẹ́ni tí ò yí padà yìí lọ́mọ tó wúlò yìí ọmọ ará ilé ephraim ọmọ ọmọ ọmọ joseph ẹ wo ó jọ bàbá ẹ̀ kú ó jọ bàbá bàbá ẹ̀ ní lé wọn ẹ gbọ́ ẹ̀bàǹgbà ládùúrà pé olúwa alágbára wá pọ́n mi lé tọmọtọmọ torí pé mi náà lọ ní alẹ́ ọjọ́ kan àní ọlọ́run dá ya ọmọ kan sọ́tọ̀ lọ́tọ̀ wọ́n ní ẹ dá yọ sọ́tọ̀ ó ní kó ṣolórí ó ní kó máa bá ìrìn àjò yìí lọ ó ní agbé àṣẹ fún ó ní Mósè handover fún ní alẹ́ ọjọ́ kan alẹ́ ọjọ́ handover ni ó alẹ́ ọjọ́ tó lọ́ọ́ aṣọ bíi tí Mósè tí ó wọlẹ̀ sí ẹ̀gbọ́n ní alẹ́ ọjọ́ kan tí a yan ọmọ Joshua the son of Nun lọ́mọ tó wúlò tó yusuf tọrùn ò gbàgbé olúwa rántí mi tọmọtọmọ gbogbo àwọn iṣẹ́ tí mò ń ṣe lé olúwa ẹnìkan lábàá omi tí ó gbé gbogbo àwọn ìrìn rẹ̀ lé olúwa àwọn ilẹ̀ tó ń gbá lé olúwa àwọn orin tó ń kan lé olúwa olúwa fi ìwà àti ẹ̀yẹ wọ̀ mí tọmọtọmọ ṣùgbọ́n ní ọjọ́ kan olúwa rántí Joshua pé ọmọ yìí wúlò olọmọ yìí yusuf olọmọ yìí ní orúkọ Jésù alágbára wa rántí mi sí rere olúwa wá fohun yìí rántí mi olúwa wá pọ́n mi lẹ́nìkan s sọ̀rọ̀ olúwa wá pọ́n wálé ńlé wa ni anoint me o god ẹnìkan lábẹ́ wọn mi yà mí sọ́tọ̀ olúwa dá òróró sí mi ní orí àṣẹ ìtura kó wọnú ẹ̀mí ọgbọ́n wọnú ẹ̀ lọ the spirit of wisdom he was filled with the spirit of wisdom láwọn tó gbọ́wọ́lé olúwa wá gbọ́wọ́lé mi olúwa wá ṣe mí lógo ní orúkọ jésù anointing oil anoint me afresh ẹnìkan sọ̀rọ̀ sọ mí di ńlá sọ mí di garaba bá mi bá ìtìjú wí torí pé lójú àwọn ọmọ israẹli ẹrú mose náà máa pè the servant of moses níbi tí wọn ò náà ní ẹ̀dẹ̀ ṣùgbọ́n ní alẹ́ ọjọ́ kan ọlọ́ ọlọ́run wá kí ọlọ́run wá gbẹ̀ wò ọlọ́run wá yẹ̀sẹ̀ ọlọ́run dá yàtọ̀ mọ̀ nínú gbogbo ọmọ pé ah ah Joshua the son of Nun olúwa ọlọ́run yanu wá dá mi yàtọ̀ mọ̀ tọmọtọmọ ní alẹ́ ọjọ́ kan ẹgbẹ́ nìkan ní bá lọ bá tún pàdé bàbá bọ̀dá mi ó ní ọmọ méjì báwo ni mo ní tó alẹ́ ọjọ́ kan olúwa dá yà èèyàn kan lọ́tọ̀ ó ní ẹbu ìwọ èmi ni ó jẹ ẹ̀yin ni ó jẹ mo ní ó ya òdìwájú olúwa kí n lọ yanjú ara mi pé olúwa iyì àtẹyẹ má jò wọ́n mi tọmọtọmọ ní alẹ́ ọjọ́ kan ẹgbẹ́ ohun tó wí ẹnìkan ti ń gbóhùn. ní ṣé padà lẹ́yìn ẹni ọba jífọjọ́ gbogbo dára bí inú odò gbogbo ní balẹ̀ gbogbo ilẹ̀ àti tuntun dé ní òwúrọ̀. olúwa olúwa wa orúkọ rẹ ti níyìn tó ní gbogbo àgbálá ayé ọlọ́wọ́ kábíkábí ọba mi gbangba yìí kò padà bá gbangba lára ìwà àti àìmọ̀ àtòrí aláìsàn ọ̀ṣẹ́ ọba tó gbé wánu lódìdí ọba àkọ́dá ayé ọba ṣẹ̀dá ọ̀run ilé ti yóò gbàrú ọlọ́wọ́ ńlá olójú ńlá ọba tó wọlé ikú alágbára lórí ohun gbogbo ajàmáfìtìbọn ṣe olórí ogun ọba tí ń pa lóògùn wáyé ó tún lè tán lóògùn tó bá nira aláàfin ọ̀run tó bá gbèsè rẹ̀ ó lè fọmọ lásán jọba lórí alágbára aláṣẹ ọ̀run ọba títí láéláé kàn rí kéṣe ọba mi fèrè gbogbo ìṣúmọ́lẹ̀ ẹ̀.